lóríṣiríṣi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn bú ọba mi ó ṣe ṣe wọ́n bá kan náà àwọn afáàní ọba adẹ́dà wọn ń sọ fún un wípé rárá kí wọn máa dúpẹ́ kí wọ́n yàtọ̀ síra wọn. gbàtọ́ba adẹ́dà wa yọ wọ́n báyìí tán Allah subhanahu wa ta'ala ni wa ashadahum ala anfusihim ó wáá fi wọ́n jẹ́rìí léra wọn lórí alastu bi rabbikum sì mí ni ọba tó dá yín tẹ́ẹ̀mọ̀sì òfin mi lẹ́tẹ̀lẹ̀ gbogbo àṣẹ tí mo bá mú wá mo lẹ́gbà ń ra àwọn ànábì wá ń fìtírà ránṣẹ́ ń tọ́ yín sọ́nà tèmi ni kẹ́ ẹ máa ṣe ẹ gbọ́dọ̀ ṣe nǹkan mi wọ́n ní bàlà àjẹrìí síbẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ lọ bá wa kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣèhídàna àwọn afáàpín níbi tafsiru yìí wọ́n ní àwọn tí wọ́n ṣe ṣèhídàna ṣé àwọn ọmọ àná níbi àndẹ́mọ̀ náà la ṣe ṣèhídàna ni àbáwọn màláìkà tí wọ́n pé jọ́njọ́ náà lọ́hùn ni wọ́n ní tó ajẹ́rìísí wípé wọ́n sọ pé bàlá wọ́n sọ pé àwọn bẹ́ẹ̀ ni àwọn gbà wípé ìwọ ló dá wọn ọ̀rọ̀ wá lórí méjèèjì èké tá a bá mú bẹ̀ abọ́dọ̀hún bá dámọ́ jẹ̀mú ẹ̀rí wà lórí rẹ̀. ló fi jẹ́ pé kò sí ọmọ àdẹ́mú àdámọ̀ kan tẹ́ẹ̀rí ọkàn ní máa jẹ́ wípé òun ní ọba tó dáhùn conscience domir yóò máa jẹ́ wípé hmm, òun ní ọba tó dáhùn òdodo dẹ̀ máa rinlẹ̀ lọ́kàn rẹ̀ ó lè máa bá dìmú torí fẹ́ẹ́nu ọba adẹ́dàá fi sọ pé wajahadu stay wastayqanatu anfusuhum ó ni zulman wa uluwan wọ́n ń bá wọ́n ń bá wọ́n ń fà ṣùgbọ́n ẹ̀mí wọn ó jẹ́rìí sí wípé táwọn ń fà yìí kò rí bẹ́ẹ̀ àbòsí ni àti gbéraga láì jẹ́ nǹkan kan ọba adẹ́dàá ní àti wọ́n jẹ́rìí léra wọn lórí báyìí kọ́mọ́dé pé ńgbà wọn bá délé ayé tán wọ́n sọ pé àwọn ọ̀mà tàbí kí wọ́n má sọ pé àwọn tí wọ́n bá owó ogún tí wọn ò ṣe tiẹ̀ àwọn bàbá bàbá ni ń tá a bá wọn lẹ́nu rẹ̀ látẹ̀lé ọba adẹ́dàá ní alákedere báyìí kọ́mọ́ gbà sí àwíjàre kankan fún ẹ̀dá níwájú ọlọ́run bánjọ́ gbẹ̀ndẹ̀kíá. Allah subhanahu wa ta'ala ó wá ṣe ẹ̀sìn ó ṣe ní fitra fitratullah allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah dhalika dinul qayyim. àdámọ́ni tí ọba adẹ́dá mọ gbogbo ẹ̀dá lé lórí kò sí ìyàtọ̀ ń bẹ àdámọ́ yìí lẹ̀sìn ọba adẹ́dá tó sọ̀kalẹ̀ láti sánmà òun nìkan ni wọ́n ń sìn ní sánmà tí fọkànbalẹ̀ fi wà ń sánmà tí ẹ̀dá ọba sìn nílẹ̀ ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ ń sánmà kò ní sí lórílẹ̀ láti fi parí àwíjàre lórí ẹ̀dá ó tún ráwọn ànábì wá wa kí wọ́n wá máa tawájí lórí ẹ̀jẹ̀ tá a jẹ́ májẹ̀mú tá a ọba dá wípé kí ni bàlá ṣèyí wa òfin ìkìlọ̀ ń dẹ̀ ń wá lórí rẹ̀ man a'rada an dhikri fa inna lahu ma'ishata danka ẹni tí ó bá yapa sí ìrántí ìrántí mi tọ́jú òfin ọba adẹ́dà ìsìlẹ̀ ayé lápárùtù fún ọ̀rọ̀ rẹ̀ ní gúnrégé ọba adẹ́dà ni kí ni máa mú àǹfà tí ẹ̀dá fi ń ṣàyà kókó nàkí ẹ̀mí ni ọba adéda bàtọ́ bá sọ̀rọ̀ tán ó ní liman kana lahu qalb wa alqa sama wa huwa shahid gbogbo ń tà ń sọ yìí fẹ́ntọ́ bá ní ẹ̀mí tó yé mi ẹ̀mí tó nítajì ẹ̀mí tó gbádùn tí ò lárùn tí ń ronú jinlẹ̀ tí wá ń wòye pé á àsìnbí tẹ́lẹ̀ àwa ń bí ń sìn ń bọ̀ báyà ní símá níbo là ń lọ kí là á fi jábọ̀. bó la jiná à ń gbìyànjú àfẹ́ kásùbà àti kásùbàdì ó ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni ọjọ́ òní tún ń lọ́nu làfáà fi sọ yìí pé yabna adam innama anta ayyamu majmua wọ́n máa nẹ́bí adam àkójọpọ̀ ọjọ́ àkójọpọ̀ ọjọ́ lọ jẹ́ tọ́jọ́ kan bá ti lọ ó ti dínkù tó fi dín tán dídán pẹ̀lú kíni pẹ̀lú kú àdì gáréjì gáréjì ìjẹ́jọ́ sàárè. awwalu manazil al-akhirah ibùsùn àkọ́kọ́ nínú bùsọ ọjọ́ ọ̀gbẹ̀yìn ọjọ́ ákírà onísàárì béèyàn bá ti ń pọ̀ kàkà kú gbogbo tó gbélé ayé ṣe ni ó ti máa kó fìrí rẹ̀ bọ́ ṣe dáa yóò ti máa kó fìrí rẹ̀ tí ó ṣe dáa ni ó ti máa kó fìrí rẹ̀ ló jẹ́ yín pé gbogbo ògbà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ìtìná ó ní kíni ìgbìyànjú tó pọ̀ lórí bí ẹ̀mí ó ṣe lálàáfíà fún gbogbo mùsùlùmí torí wípé ọba adẹ́dà ó ní innaha la ta'mal absar kì í ṣe pójú ẹ̀dá fọ́ ṣé ó pé òun ò rí nàní. wana kinta ma nkulu obi leti fi soodoo emi ti n be n gbaa ya o n lo fọ o ni ọgbadun ni o je ki ẹgba ori ntọyekori ntọyekoronujile si koroonujile si to baya yipe oun ronujile to n wo ikpe a yọ ma n tí ọ ka ninu aro ohun ló fi jẹ́ pé gbogbo ìgbà a máa ṣègbìyànjú bí ẹ̀mí wa bí ó ṣe yè bí ó ṣe lálàáfíà. ó ní pàtàkì ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ̀rọ̀ wípé bá sí ẹran kan wà nínú ara o bá sí ẹran yìí ó ní engine tí ń gbé mọ́tò ara ká tó bá yanjú ìyanjú ni ó yanjú á rí èèyàn kò lápá kò lẹ́sẹ̀ tí wọ́n bá ti pè mú ó máa ń yí gbirigbiri wá kírun ni. ó ní gbólóhùn hayya ala sọlá hayya ala fàlà tí wọ́n sọ wàá kírun o ẹ wá sọ oríire òun ọ̀fẹ́ kó ríire òun ó fòun ru yọmọ kò ní apásẹ́ kò ní ẹsẹ̀ yìí máa yí ni tí wọ́n bá ti pè mú yọmọ yí báyìí. kí ló fà ẹ́ńjìn rẹ̀ ọlágbára bọ́dì lè má lágbára kò tí ẹ́ńjìn ẹ́ńjìn yẹn sound kí ni ẹ́ńjìn yẹn ẹ̀mí ọkàn kọlù tọ́jà yìí pé téèyàn ọba mójútó rẹ̀ ah àwọn ẹni ire gan wọ́n máa ń bẹ lọ́hùn ọba wípé kí ọba adẹ́dà má jẹ́ kẹ́mi àwọn oúnjẹ kú olójú ọ̀nà àbí kí lọ́ba adẹ́dà sọ fún wa. ó ní warrasikhuna fil ilm àwọn tó jẹ́ pé ògbóǹtarìgì ni wọ́n nínú mọ̀ wọ́n jí dùn yaqulu madha yaqulu rabbana. لا تزغ قلوبنا بعد إذا هديتنا وابلانا من لدنك رحمة وبعد bá ما wa má yẹ ẹsẹ̀ wa في lójú ọ̀nà o lẹ́yìn ìgbà tí o ti fi amọ̀nà tán torí wípé kí ni ẹ̀mí èdúróǹbì kan ìmàmì kìí ṣe èèyàn nìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun gan àdúrà tí máa sábà ṣe lò Allahumma ya musarrif al-qulub sarrif qalbi ila ta'atik wọ́n bi léèrè ah, ó gbogbo àlọ́ máa ṣàdúrà yìí ọba tí máa yí ẹ̀mí ẹ̀dá bó bá ṣe wù darí ẹ̀mí mi sí ipa òfin rẹ mọ́ ẹ̀sìn rẹ tí ò ń páyà fún wa ni rárá ẹ̀mí ẹ̀dá. E láàrin nǹkan méjì ọba adẹ́dà lọ́wà ibi tó bá wù ní yìí sí kọba adẹ́dà mọ́ yìí sí wa sí ntọ́ yapa sí ntí ń fẹ́ ntí ń fẹ́ ni kó fi rinlẹ̀ sí ló fi jẹ́ wípé ọ̀ràn yẹn ni àwọn ẹni retán kọjá lọ wọn ò fi ṣeré wọ́n máa ń jókòó láti kọ́ position ni kí á mọ̀ báwo ni àwọn wo làpèjúwe rẹ̀ torí tí wọ́n bá bá wọn ara wọn níbi tí ò yanjú kí wọ́n fi mọ̀ bí wọ́n ó ṣètè sí sí gbìyànjú tí òfin ní di wípé èèyàn kábàámọ̀ burúkú. mẹ́ta lẹ́nu ètò gbádùn. tọ́tẹ̀fẹ́ númọ́lẹ̀ tí ò ní yapa sófin ọlọ́run ọba tọ́jẹ́ wípé ìrújú bá fẹ́ ṣẹlẹ̀ ó ń tètè tì dànù ó ń páyà ọba adẹ́dà kìí ṣèyàn nìkan ó juwọ́ jùsẹ̀ fún ẹ̀mí yìí nìkan ni ọgbàdùn ọjọ́ ọ̀gbìn dàríkìá torí pé kíni kí lọ́ba adẹ́dà sọ òní yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim níjọ́ tí ọrọ̀ tá a kójọ láyé àwọn ọmọ tá a ní kò ní wúlò àyàfi tí ẹni tí ọba mú ẹ̀mí tọ́ lálàáfíà wá torí tẹ́mi rẹ̀ bá lálàáfíà. La bọ́dì rẹ̀ ó ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe láyé nínú rìn àjò tá a bẹ̀rẹ̀ sí rìn látìgbà tá a ti tá a ti dáyé títí dìgbà tá a lọ jábọ̀. ìmánu rinlẹ̀ sínú ẹ̀mí gbogbo ohun tí ọba ṣe oúnjẹ ọdá lérí ìmánu ntí kò bá dalérí iman ọ̀n yẹra fún ó lè korò ṣùgbọ́n mọ̀ wípé tí ó bá korò sápè lóògùn bí àṣà yorùbá èyí ni wípé tí ò bá tí ò bá le kò ní ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe then túmọ̀ sínú tó bá fẹ́ detoxify system rẹ̀ làṣẹ àwọn tó gbé jẹ bitter ni fẹ́ detoxify rẹ̀ kúrò nínú àwọn àbàjẹ́ tí ò ní jẹ́ kára rẹ̀ ó move tí ó gbé kalẹ̀ ó bítà ọ̀fẹ́ wá sùn mọ́ lọ́wọ́ ọba àrárá ó dìde lóru ó kinu sásìkò ọgbà àwẹ̀ ó ṣe gbogbo eléyìí ṣó rọrùn kó rọrùn ó bítà ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ oníkíni lẹ́mí ó fi yè. ẹ̀mí tó lálàáfíà ó lẹ̀mí tó jẹ́ wípé kò ní gboyà láti kọlù òfin ọlọ́run ọba ó lè kóró kò rọrùn ṣùgbọ́n ah, rárá kò sí nǹkan mi kò sí choice bó ṣe rí nu kò sábùjá ẹ̀ńtọ́ba lábùjá kan wà irọ́ ni tábùjá bá wà ní àwọn tí wọn bá kọ́kọ́ rìn àbújá yìí àwọn wo ni àwọn àníbi ọlọ́wọ́n bá ṣùgbọ́n kí ni àwọn kan ni wọ́n ń párúnṣẹ̀ sí ìdí iṣẹ́ rẹ jù tó jẹ́ wípé tí wọ́n bá pa láṣẹ ní iṣẹ́ rẹ èyí tó mókè jù nínú rẹ̀ làwọn máa ń tẹ̀lé. ẹ̀mọ́tọ́lá kìyàmù lè náfìlà ṣe bí yéésù ọ̀ràn yẹn fáwà bọ̀dùfọ́ jíṣẹ́ náà sọ àṣálà ọ̀ràn yẹn ó gbọ́dọ̀ kí tọ́ba ilé sùn gbàgbé ní ìsì rẹ̀ ní òru yóò kí rákà mi méjìlá lọ́sàn ní dọ̀hà. ẹ̀mí tó yẹn tú yìí máa gba ọba adẹ́dà tọba adẹ́dà ni máa gbà tọrọ mọ̀ yìí pé òun ò ní choice. látara bẹ́ẹ̀ bọ́dì mọ́tò rẹ̀ kò síbi tí ò ní lè lọ kódà yóò kó láyé ń bí yóò lọ sókè torí pé kí ni ìgbà tó bá di wípé òró nǹkan kan ti bímọ ó ń ro tọ̀hún ni bí ìgbà tí ń rí sójú báyìí wọ́n sọ̀rọ̀ àlìjẹ́nà ó ń rí bí ìgbà tí ń rí àlìjẹ́nà báyìí wọ́n sọ̀rọ̀ ọ̀nà bí ìgbà tí ń rí báyìí ni ọ̀n wá ń salápa ń tètè kó wọn mọ kò síná kó wọn wá àlìjánà ó ń ṣe gbìyànjú gẹ́gẹ́ bọ́ bá adéda ti sọ alladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí wọ́n ń ṣe gbìyànjú lójú ọ̀nà wa àá a máa fọ̀nà wa mọ̀ wọ́n a máa fi rọ̀ wọ́n lọ́rùn láti ṣe kíni láti ṣe ọmọ ah, kí lọ́wọ́ adé bó ló ṣe ń ṣe rárá ẹ̀mí ni ẹ̀mí rẹ̀ ọmọ orin lẹ̀ lórí òdodo kọ̀kẹ́rẹ̀ ó ń sáré tòró rí tẹ́mi ẹtẹ́lómi ò rí. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó dé masjid ọ̀kan nínú àwọn sàbí tó súnlẹ̀ ó fẹsẹ̀ ta bó la ṣe jí sí láàárọ̀ yìí o ó ní mo jí láàárọ̀ yìí pẹ̀lú òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là ní ìgbàgbọ́ tó péye gbogbo ọ̀rọ̀ ló ní ìtumọ̀ ó ní bẹ́ẹ̀ ni ya Rasulullah àfi bí ìgbà tí mò ń rí iná lọ́ọ̀kan báyìí nìsín tí mò ń dẹ̀ ń rálì jẹ́nà mò ń dẹ̀ ń rí àwọn èèyàn tí wọ́n ń gba ìwé wọn lápò ọ̀tún tí wọ́n ń wọ̀ àwọn tí wọ́n ń gba tí wọ́n lápò òsì náà tí wọ́n ń wọ̀ mò ń wá ń ṣe alápá ń tètè kí n mọ̀ kó sínú àwọn tí ọba adẹ́dẹ́ òjíṣẹ́ náà sàlám ní ntò seto tó fi dé lẹ́wù yẹn fọlùzìm dúró bẹ́ẹ̀ kí ló ṣe ó ní mo bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ bó o ṣe ní ká máa gbà torí kí ló jíṣẹ́ lọ́sọ̀ àṣìláàmù sọ gbàtẹ́ nìkan lọ́ba tó ní ya Rasulullah tọ́mi sọ́nà yín tí ì máa ṣe tí ìyá ọlọ́run ọba òfin ní jẹ mí tí ì fi rálì jẹ́nà wọ̀ òjíṣẹ́ lọ́sọ̀ àṣìláàmù alayka bis sawm nínú ẹgbàá wa mi ó ní alayka bis siyam àwẹ̀ gbígbà dọwọ́ rẹ̀ fa innahu la mithlu lahu kò sí nítorí bí àwẹ̀ tó o bá gbà ní gbígbà tó bá dẹ́dà fẹ́ bó ló ṣe fẹ́ ó ní man la yada qawla zur wal amala bi falaysa lillahi haja min an yada ta'ama ẹni tí ó bá fi ọ̀rọ̀ èké lẹ̀ tàbí iṣẹ́ èké ìsọkúsọ tàbí iṣẹ́ ìbàjẹ́ tí ò bá fi ilẹ̀ ọlọ́run ọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú oúnjẹ tí ò jẹ àti omi tí ò mu ẹ̀yìn ni pé ààwẹ̀ wọ́n fẹ́ ká kóra rókò nídìí ìbàjẹ́ òjíṣẹ́ náà sàrà sílẹ̀ fi sọ yìí pé téèyàn bá tiẹ̀ bú ọ gan kọ́ ọ pé ọ fẹ́ tì ọ wọnú pàkúté àṣetánù kọ́ sọ fún tàbọ̀ ọ àrẹ tàbó ṣe tí ọ̀dà sí ọ máa pera rẹ padà pẹ̀lú kíni kọ́mọ sọ fún mi sọ ìmọ̀ ọ̀ngbà o èyí tó kó mi láwọ tó kó mi ró ni wípé ah ó ń wò mí torí pé kíni kò sí tí máa ń múyàn dé martaba ògóńgó bí àwẹ̀ kí ni martaba ògóńgó ìsàn wípé kọ́ ọ máa sin lọ́hùn bí ìgbà tó ń rí i bọ́ ọ bá tiẹ̀ rí kọ́ ọ mọ̀ pé ó ń wò ẹ́ àwẹ̀ ní máa gbéyàn débẹ̀ tí ì bá ṣe wípé yìí ń wà tó o bá kó sínú kọ̀rọ̀ yàrá tó o jẹun tó o nùnù nù tàbí tó o mu tó o jáde ìta tó o yàn hò kí ló dé tó ní àwẹ̀ ní kò tí ó mọ̀ ṣùgbọ́n ọmọ yìí pé ọba adẹ́dà ó ń wò ẹ́ bó o ṣe ní fílìn pé ọba adẹ́dà ń wò ẹ́ tó o fi jẹun tó ò fi mú tó ń fi gbogbo ẹ̀ nínú Ramadan tàbí inú àwẹ̀ rí oríṣiríṣi question ẹ nígbà tá à ń lọ wọ́n ṣe ń jẹ́ ń bì kan òórùn rẹ̀ wá mo gbọ́ òórùn rẹ̀ ọ wá hìtì mi nínú bí ìgbà tí mo yó ṣé mo yì inú Ramadan gbogbo torí pé kí alùgbèsè ayé wa nù pé ká máa dààmú wípé ń mi ìfẹ́ kí n rí ìbínú ọba adẹ́dà nínú tí mò ń ṣe ṣé mo ṣì wà lójú ọ̀nà ṣá eléyìí ò dẹ̀ ní ṣeé ṣe fẹ́dà àfi tẹ́dà ń bá ń ṣe gbogbo ohun tí ń ṣe láyé bí ìgbà tó jẹ́ pé òun ni ọba adẹ́dà báyìí bó ti bí òrí ọmọ pé ń wò lẹ́bùn tí wọ́n fẹ́ káwẹ́ tìyàn dénú mọ́tẹ́bẹ́tẹ́lẹ́ ìsàn tẹ́ẹ̀dá bá ti débẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ gbádùn gbogbo gbà oníṣun tí ó lè ṣe ọ̀rọ̀run ọgbà àwẹ̀ tán kò tún sáré bọ̀ wọn kì í tààjù gbogbo oríire inú ayé àsìkò tọ́ba adẹ́dà máa ń fi ń ṣèrọ̀rùn fẹ́ dànù àwọn ẹni rẹ máa bẹ ẹni tí Ramadan bá bá láyé tí ó wá lu opportunity inú rẹ̀ láti fi rójú rí ọlọ́run ọba ah! ó pàdánù ó pàdánù. ọ̀kan náà àwọn sábẹ́ radiyallahu anhu ó ní àwọn méjì wàá gba Islam níwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. wọ́n wá ní ogun yá làwọn méjèèjì náà wọ́n wà nínú àwọn tí wọ́n lọ sóògùn ọ̀kan nínú wọn jáde láyé sóògùn èkejì ọ̀ jáde láyé sóògùn kó tó jáde láyé ó lo ọdún kan lẹ́yìn èyí tó jáde láyé sójú ogun yẹn lẹ́yìn ìgbà tó jáde láyé tán wọ́n wá rí lójú oorun tàbí mi wá rí lójú oorun kọ́ndíṣàn tó o bá ti rí òkú lójú oorun condition tó wà ní toró ti wà láàyè òótọ́ kí wàá ní nítorí ó rí pé ẹni tó kú lọ́dún kan lẹ́yìn ètò kú sójú ogun ti kú ọ ń ṣáájú ètò kú sójú ogun ọ ń ṣáájú rẹ̀ wà lìjẹ́ náà ah! òun náà wàá fẹ́ bẹ́ síwájú wọ́n wá tì sẹ́yìn pé rárá àsìkò tẹ ò tí èkó ó ìwà láyé wọ́n wá ń ṣe mà tó pọ́síbù ẹni tí kò kú sójú ogun ilé lọ́wà kò lọ jáde pẹ̀lú òjíṣẹ́ lọ́sọ̀là àlọ́sọ̀là ilé lọ́wà pẹ̀lú ẹni tó tó kú sójú ogun tó pọ́síbù wọ́n bá kó lọ síwájú òjíṣẹ́ lọ́sọ̀là àlọ́sọ̀là ìmọ̀ tí wọ́n ń ṣe inú tó ń ṣe òjíṣẹ́ lọ́sọ̀là àlọ́sọ̀là gan lè mà kí ni yàn yín lẹ́nu bẹ̀ ọgbà Ramadan ọdún kan lẹ́yìn ìgbà yẹn ó máa wọn ná fúláwà ó kí ìrun wákàtí márùn ó ṣe pẹ́pẹ́ ń fúrú olóore lẹ́yìn tiẹ̀ gbogbo wọ̀nyún ló fi lọ́lá jùlọ làá fi bẹ lọ́wọ́n báyìí pé kọ́lọ́wọ́n ọlọ́rọ̀ ẹ̀ ní wa lórí kíni lórí dáadáa yìí pé ká fi ṣe ìbádà sí i ká fi súnmọ́ lọ́run ọba ní pípẹ́ ń furu. nítorí sẹ́nà sàlá sàlá fi sọ yìí pé kò sí nítorí bí àwẹ̀ nu láàmì fúlẹ̀lá torí pé kí ni yìí máa ń múyàn dé lẹ́wù tó jẹ́ pé èèyàn máa wí pé ah bọ́ba adẹ́dẹ́ ò róhùn bóyìn ò rọ́dọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà róhùn ọkà ń tanpo nítorí náà èèyàn ọ̀fẹ́ ẹ̀sẹ̀ nínú ròrí nínú sọ̀rọ̀ sí àti ṣe téèyàn bá ṣe àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ ọmọ gáréjì òórò mi tí wọ́n bá ṣe nǹkan sí nínú Ramadan ni ah, ọjọ́ la pé Ramadan wà ń ta òun gan mọ̀ pé Ramadan wà ń ta pé àwẹ̀ ló kó òun wọ́ òun bá òun bá yáwọ́ níbi tí kíni níbi tí àwẹ̀ tó fọ ẹ̀mí rẹ̀ mọ́dé nígbà yẹn torí pé kí ni irinṣẹ́ ni tọ́ba adẹ́dà fi máa fọ kàn mọ́ ó rí o ṣùgbọ́n ọmọ pé ń wù ọ́ ọmọ chẹ́ẹ̀kì ara rẹ̀ ọmọ ṣe hisab fúnra ara rẹ̀ torí pé ọmọ kọ́ba adẹ́dà ń wù ọ́ ọmọ gbìyànjú kọ́ ọmọ ṣì ọmọ ṣalápá ń tètè ìgbé kó fi orin ilẹ̀ sí lórí òdodo. ìṣẹ́nà àfúnà sọ pé àti nafsi taqwaha wa zakkiha wa anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha wọlọ́wọ́n ọba fún ẹ̀mí mi nípayà rẹ̀ tọ́tọ́ sí ìpayà wo lọ́tọ́ sí kọ́ máa wà pẹ̀lú consciousness ọba adẹ́dà ń gbogbo ògbà wípé ọba adẹ́dà ó ń rí mi o ọmọ ntí mò o ma ọgbọ́n ntí mò ń sọ orin ntí mò ń ṣe. ntọ́ba yapa sílẹ̀ ewu ni tẹ́rì ọkàn ọba jẹ́ ọ̀pọ̀ bá dẹ́ẹ̀dá rí ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ orí tó ń sè tó ń bá wọn tó ọba bìlíìfù ẹ̀ kúfùrù ni tó ọba gbà ṣùgbọ́n tó ń yapa sí ń ṣé pé kó ṣe ní tí ó ṣe ni so tó bẹ́ẹ̀ ẹnìkan tó láti dúró de ṣe ní tó ń sè ọba dẹ́ẹ̀dá àjẹ́ pé ẹlẹ́ṣẹ̀ nu kí làbọ̀ ya àfi kéèyàn ṣe kí ni kọ́ padà. ẹ̀mí tó bá gbádùn ti máa struggle fún ni ti máa Emi fún ẹ̀mí kejì òun ti kú kẹ́rí gbogbo ń tà ń sọ yìí kò tí ẹ̀ ẹ̀ máa sọ ni pé ṣé wọ́n débẹ̀ rí ṣé wọ́n wà ń bẹ̀ tọ́ ọ bá sọ̀rọ̀ ránṣẹ́ fún wa ṣé báwo ló ṣe mọ̀ pé n tó ń sọ yẹn òdodo ni tí. àwọn tí àwọn ànábì ọlọ́run ọba sọ sọlá àlọ́sọ eléyìí <laughs> ẹ̀mí tó ti kú ni. ìjókòó tí ewu ni ìsúnmọ́rú wọn ọ̀ràn ni ọgbọ́n tí ò yẹ kó o gbọ́ orí tí ò yẹ kó rí. wàrà sítà kọ́kọ́ sísúnmọ́ wọn bọ́ọ̀ bá lè ṣètò wọn gan-an ó ṣe kí ni ó rí nǹkan tó rí já ọmọ rí pé gbogbo ìgbà ọmọ ń ṣe àbíkàr àbíkàr wo lè máa ń ṣe náà òjíṣẹ́ náà sàrà mo sálámà sí lẹ́yìn ẹ̀rùn nígbà kásùbà tán ẹ̀ tètè dá mi lóhùn èwo lọ ṣáájú èwo ọmọ ìyá lọ sọ bá bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ ìyá kejì pé gbàtà kíwọn àṣùbà tán mo sálámà sí ẹ dáhùn o ṣùgbọ́n ẹ dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ létà lẹ dáhùn ewu ẹ ẹ kí ló ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ni kíkà dáhùn sálámà lóòótọ́ bòtò jíṣẹ́ náà sọ àṣùlà mi tá a bá ti sálámà lẹ́yìn àṣùbà àti magrib ká tó sọ̀rọ̀ tá a wá ṣe ibi tá a jókòó sí yẹn náà làá wà tá a wá ṣe la ilaha illallah wahdahu la له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير tá a ميوا minimum mẹ́wàá àgbàládá mẹ́wàá wọ́n pèsè mẹ́wàá rẹ̀ fún ميوا ọlọ́run ó kó ayọ̀ nínú ìṣòro mẹ́wàá á ní àgbéga lọ́nà mẹ́wàá tó jẹ́ pé kò sẹ́ni tí ó ní ládá tó wá ń jọ yẹn àfẹni bá ṣe ju mẹ́wàá lọ ṣùgbọ́n kí ni condition rẹ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ ó dòbò sí wà bí jókòó tó jókòó nígbà tó ń ṣe tẹ̀síọ́wùdù yẹn náà ni minim tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ìmà but minimum tó o lè ṣe òní mẹ́wàá ó yàtọ̀ sí normal one tá a máa ń ṣe ọ̀gbìn normal one yẹn mẹ́wàá lóun náà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ìmọ̀ mẹ́wàá lóun náà tàbí ọgọ́rùn-ún pàmpàmpàmpà tàbí tó o bá lè ṣe jù bẹ́ẹ̀ lọ but eléyìí condition rẹ̀ ni pé ó jókòó sójú kan bẹ́ẹ̀ O ní sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó ń sálámà tán bó ṣe jókòó tó fi ṣe tó fi ṣe tẹ̀sẹ̀wòdì yẹn náà ló jókòó ó ní lòun ṣe ẹ̀rí dà ẹ̀rí nì látara bẹ́ẹ̀ òun náà ṣe kí ni ó ní àlékún pé eléyìí náà tún wà ń bẹ́ẹ̀ ètò owó fi ṣọgọ́rùn yẹn torí pé ajá àjò ibi iṣẹ́ òun tó ń bá kọ́kọ́ jókòó sí eléyìí tó ń ṣe mẹ́wàá rẹ̀ òun mọ̀ pé òun ti wà covered nù níbẹ̀ ni torí kó súnmọ́ ni bẹ́ẹ̀ náà ni tó o bá dúró níbi àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ yálà ọkùnrin àtobìnrin tàbóbìnrin ni tó bá demonstrate expertise ẹ̀ lórí ìbàjẹ́ fún ẹ látara pé ẹ̀mí rẹ̀ ẹ̀mí tó ti kú ni ìnáléláwá ilé ilé rọjò sọ̀dẹ̀ mọ̀ pé ọkàn ò léegun ìtumọ̀ rẹ̀ ni wípé ìmọ̀ fa nǹkan ni ìmọ̀ fa nǹkan ni tó o bá tètè kú òun bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ máa mú un tó o bá ṣe gan yóò di fìtínà fún ọ tó o bá sùn ṣètàn ni ọmọ gbé píkṣọ yẹn wá yọmọ gbé píkṣọ yẹn wá ọ wà yọ àmọ dàn ọ láàmú. lọ́ba adẹ́dá láti fi ṣọ́ olùgbàgbọ́ òdodo ó ní kí wọ́n ṣe gọ́dọ̀ lè bá sọ ẹ̀rẹ̀jù yín lẹ̀ ẹ̀rẹ̀jù yín lẹ̀ obìnrin tó múra dáadáa gan kí ló jíṣẹ́ náà sàrọ̀ sọ ó ní ìdá akbalat istashrafa shaitan wa ìdá adbarat istashrafa shaitan tó bá ń bọ̀ ntí ṣètánì ọkọ̀ọ̀kọ̀ gbé sí ọ ní ẹ̀mí ó ní àwọn amorous feeling orí báyìí orí báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí tó bá tún pẹ́yìn dáná bẹ́ẹ̀ náà ni yóò wá fi ọ sínú fìtínà nígbà tí gbogbo ẹ bá lọ tán òjíṣẹ́ náà sàásìlà ní ẹ̀mí ọ̀wà máa jẹ ẹ̀rá ara ni ọ̀wà akọ̀ tàbí kó jẹ́rìí pé tí ó bá sì ọba tó dá wa tó mọ̀ wá tó dẹ̀ lò fún tó dẹ̀ mọ̀ tí ó tún wá ṣe níbo láti rí gbogbo àlàyé orí ilé mùsùlùmí máa fi ṣọ́ra ẹ̀mí kẹta òun tiẹ̀ ó láàmù ni kò kú kò kú tán bọ̀dé ó láàmù. ó ń ṣe dáadáa ó dé ń gba ìdá náà láàyè. lójúṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà fi ṣe kìlọ̀ ó ní tu'radu fitan ala al-qulub fìtínà kúfùrù. Bidia ṣírùkù ẹ̀ṣẹ̀ oríṣiríṣi yìí máa kojú ẹ̀ ní yóò kojú ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe rí bí wọ́n ṣe máa ń hun ẹni yẹn bẹ́ẹ̀ ni ó ṣe fẹ́ máa tẹ́ra rẹ̀ sínú ẹ̀mí èèyàn ṣùgbọ́n wọn olùgbàgbọ́ òdodo tó bá ń gbìyànjú bí ń ṣe ń wá ló ń tì í dànù yóò máa mọ́ sí ni mọ́ tí n bá ń ṣe ń wá tó ń tì í dànù yóò máa mọ́ sí ni òjíṣẹ́ náà sàrà sàlám ní tí ó fi wá di pé ẹ̀mí ó pín sí méjì èyí tó mọ kangakanga aburú kan ò lè wọ̀ tòró ti ní àjọ tí ń fi ń ṣẹ́ gbogbo nǹkan kò ní wòwòkuwò kò ní sọ̀sọ̀kùsọ̀ kò ní roròkurò yóò máa ṣọ́ bó ṣe ń rìn ó sáwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ pàtó bá dé bá wọn lójijì wọn lọ bójì sẹ́nà sọ̀rọ̀ àṣọlá wọn ni ah, oríṣiríṣi èrò ní màá wá sí wa lọ́kàn tá a bá wò ọlọ́run ló dálé ọlọ́run ló dálé ọlọ́run ló dálé òun náà wá ń kọ́ ó máa ń fẹ́ ń gbé àwọn bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàṣọlá ni bẹ́ẹ̀ ni ṣètàn ni wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ mùrùmọ́ yín lọ́wọ́ ni tọ́ba wa ti bá a débẹ̀ wọn kẹ́ ẹ sọ pé Allahu ahad Allahu samad lẹ́mu yẹ́lid wọ̀lẹ́mu yúlẹ́d wọ̀lẹ́mu yẹ́kulẹ́ òkú fún ahad gbogbo ẹ̀ ọ̀sà lọ. nígbà míì àwọn ọ̀rọ̀ tó ti clear tó ti yé ọ yóò wá fẹ́ dojúrú tó bá ti rí báwọn kí ló ṣe ó fi ilim ó fi jordan ó tètè sáré lọ sọ́dọ̀ àwọn afa. táwọn bá ti fẹ́ wọ̀ bó ṣe jẹ́ pé èèyàn tètè máa ń sáré lọ sí ọ̀dọ̀ dókítà lọ́sibítù tí nǹkan bá ti fẹ́ ó ti fẹ́ lèyìn ó mú ṣe pẹ̀lú ẹ̀mí náà torí engine mọ́tò tá à ń fi rìnrìn àjò tá a fi lè pàdé ọlọ́run ọba nù ìrìn àjò tó jẹ́ pé àtúbọ̀tán rẹ̀ ìmọ̀ àlìjẹ́nà kọ́lọ́hún fi ta wá lọ́rẹ tàbí ná kọ́lọ́hún ọ̀yà wáyà téèyàn ọba tún yẹn ṣe tó kó náà fa inna lillahi wa inna ilayhi raji'un. engine yẹn ọ gbọ́dọ̀ máa sharp ní gbogbo ìgbà a gbọ́dọ̀ máa sábìsì ẹ̀ ní gbogbo ụgbà taa a bá mú un fún un ní sábìsì ewu ni mùsùlùmí gbọ́dọ̀ ṣègbìyànjú lórí eléyìí láti má jẹ́ kí ṣubahat kó wọnú ẹ̀mí rẹ̀ àrùn kó ráàyè nínú ẹ̀mí rẹ̀ torí àrùn kan ìmọ̀ bí mi sí ni lọ́lọ́run ọba fi sọ pé fi qulubihim marad fazadahumullahu maradan wọ́n ń dá òtún ọba adẹ́dà pẹ̀lú gbogbo ohun tó mú wa látara bẹ́ẹ̀ ó tún wá ń bí nǹkan míì sí fún wọn. mùsùlùmí gbọ́dọ̀ ṣègbìyànjú kò gbọ́dọ̀ jẹ́ kí ìyẹn ó ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ náà ni àrùn ṣáwà kí ẹ máa jẹ̀rán ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ kọ́ máa lé e ó lè jẹ́ obìnrin orobìnrin tí ò lẹ́tọ̀ sí ọ̀ ń fò ma rárá wíwò gan ewu ni kásẹ̀ tó mọ̀ sọ yìí pé ọwọ́ rẹ̀ wá ń débẹ̀ ìgbìyànjú ọgbọ́dọ̀ ṣe kí wọ́n á là fi bọ́ nínú àdánwò ẹ̀mí àwọn àrùn kò sí ìtorí bíi tawhid la fi pẹ́ lórí rẹ̀ àkọ́kọ́ rẹ̀ náà ni tawhid kámọ̀pọ̀ bá dẹ́ra wa ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀la lórí àlàáràṣì rẹ̀ ọmọ ń tàn rò ọgbọ́n tá à ń sọ orí tá à ń ṣe tá a bá ti jẹ́ pé ẹ̀mí wa ń rinlẹ̀ pé ọba adẹ́dà ó ká wa tán báyìí á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nta ń fẹ́ ntó ń fẹ́ láàmà lé ntí ọ̀fẹ́ àmà jìntì torí kò síbi tá a fẹ́ sá kò sí ta fún ló fi jẹ́ pé tẹ̀wíìdì yẹn gbọ́dọ̀ mọ̀ wà lójú ọpọ́n ní gbogbo ìgbà kílè kejì ìpáyọ̀ ọlọ́run ọba àtẹ̀dọ́rù ìlọ̀lọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ipa àwọn òfin rẹ̀ mọ́ ntí ọ̀fẹ́ mọ́dédì rẹ̀ ẹ̀ṣẹ̀ pàkúté ni èyàn ń rìn ní bèbè rẹ̀ ẹni tó bá rìn ní bèbè rẹ̀ ó kò sí tó bá dẹ̀ ti kó sí àti bọ́ ọ̀rọ̀ nù tó bá dẹ̀ lọ́lọ́ba olùjíṣẹ́ náà sàásùn náà fi wa ó ní kọ̀ráì haúnẹ̀lì hima bí ẹni tí ń daran ni lẹ́gbẹ̀ẹ́ ọgbà lẹ́gbẹ̀ẹ́ oko kò sí ní tó o lè fi bọ́ ẹran láyé màálù ẹran kankan bíi kókó kókó náà ni tí wọ́n láìkì jù ń da ń da màálù lẹ́gbẹ̀ẹ́ márìn bèbè ẹ̀ṣẹ̀ jìnnà sí nítorí jíjẹ́ náà àṣàlà ń sọnù torí ọkàn ò léegun. ṣáwà a gbọ́dọ̀ ṣọ́ra fún kò rí rẹ̀ sí kò sí ẹni tí ó sọ fún ọ kí o bá sọ ó ní bal al-insanu ala nafsihi basira walaw alqa ma'adira olúkálukú ríra rẹ̀ dáa ìbá àmọ́ wá wà wí ọmọbi tó ń kù sí o lè máa wá wà wí o ṣùgbọ́n olúkálukú mọbi tó ń kù sí. ìpáyà ọlọ́run ọba yìí máa jẹ́ kí ẹ̀mí rọ̀ fún tọba adẹ́dà kí ni wàá máa mú kí ìpáyà ọlọ́run ọba rọrùn dùá àti díkìrì mà bẹ́lọ̀ wọ́lọ́wọ́n bá kó mi ọ̀ tó ń bá ń tí ń bẹ̀bẹ̀ tó consciousness yẹn máa wà fún ọ o ò ní lè máa gbóyà ìwọ tó ń bẹ̀ pé kọ́ má jẹ́ o ṣe nǹkan tí nǹkan bá wà ń tòsí sọmọ yìí pé ara rẹ̀ yóò kọ́ tì láti sọ pé ó tiẹ̀ gbóyà ní í ṣe àtàdúrà nù kún fún yẹn kì í ṣe yẹn nìkan. ìmọ̀ ka quran ní kíka ẹni tí wọ́n bá sọ tó o bá ti ṣí quran ìwọ lọ́ba adẹ́dà ń bá sọ̀rọ̀ ló fi jẹ́ pé ká mọ̀ túmọ̀ rẹ̀ pàtàkì alhamdulilah kò fẹ́ẹ̀ sí èdè kan nísìn tí quran ò wà ní títú english ni hausa ni yorùbá ni igbo ni gbogbo ẹ̀ bá ń bá buhari ni gbogbo ẹ̀ wà bá wọn wọ́n tún ṣe títí wọ́n ṣe ní handy ones tó lè ṣí kí ni túmọ̀ eléyìí tí wọ́n bá ti ń kà kí ló túmọ̀ sí ìwọ tó gbọ́ ètò ọba ti ṣí báyìí ìwọ lọ́ba adẹ́dà ń bá sọ̀rọ̀ máa fi ṣoríire ọ̀kan nínú àwọn ọmọ àyà ọwọ́ ní tawaf ó ń ka Quran tọ́ba ti débi tí ọba adẹ́dà sọ̀rọ̀ ìkẹ́ yóò á máa bẹ̀ yóò máa bẹ̀ tó bá ti débi tí ó sọ̀rọ̀ ọ̀yà yóò máa bẹ̀ yóò máa bẹ̀ àwọn yòókù tí wọ́n ń jọ ń ṣe tàwáàfù wọ́n ti fẹ́ ka jùsùn méjì tán ká tó ṣe tàwáàfù òun ò tẹ̀ tí parí jùsùn kan àwọn abilérè ó ṣe pé ọba yìí ó ní báyìí báyìí báyìí ó ní ẹ̀ẹ́n ṣé alẹ́ ká báyìí náà bí ó ní bẹ́ẹ̀ ni tí gbogbo yóò fi papọ̀ mọ́ra wọn dàfàdúkà ẹ̀ẹ́n. mo ka ẹgbẹ̀rún júzù lẹ́ni èyí wọ́n ṣe iṣu àǹfààní wo ló ṣe lára rẹ ó ní pàtàkì bọ́n bá ka ojú ewé kan ẹ̀kọ́ wo lọ kọ́ lára rẹ̀ tó o bá lò ó àwíjàre wo lọ fẹ́ sọ fún níwájú ọlọ́run bá ń jọ gbèǹde àlìkìyàmà ntí ó fẹ́ kúnnu wípé a ò gbọ́dọ̀ mọ̀ ká o ti kà lẹ́nìí. wọ́n ní bá wí àwọn ẹ̀mí rẹ ni tó o gbọ́dọ̀ yanjú tó o bá yanjú rẹ̀ ó lè lọ ẹ́ńjìnì rẹ ò ní gbádùn. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó ní ẹ̀ ń lọ ájì lọ́dún ó níbẹ̀ ni wọ́n bá ń ṣàdúrà kí ló dé tó ṣẹlẹ̀ sóhun lọ́dún tó kọjá òun ò tó fẹ́ kó ṣẹlẹ̀ sóhun lọ́dún yìí kí ló ṣẹlẹ̀ lọ́dún tó kọjá ó lè executive lòun nínú báǹkì rìbá ọba adẹ́dà ó fún un ní àdánwò kan kí ni àdánwò ọ̀hún láti kékeré wọ́n sọ ń lé kéwú ọdẹ ó kéwú ó gbọ́ kéwú yé ṣùgbọ́n ó fáìndì ara rẹ̀ nínú báǹkì rìbá ó wá ka gbogbo àwọn tí wọ́n sọ lórí rìbá ó wá wòye pé bó ló ń ṣe fẹ́ bọ́ nídìí eléyìí tó ń bá kú síbí bó ló ń ṣe fẹ́ òun ṣe fẹ́ bọ́ nínú ìyà ọlọ́run ọba kí lòun lè ṣe ìgbà tí ọwọ́ ayanjú gbogbo ẹ̀ lọ́ba tún ẹni tí èṣe mùsùlùmí ẹ̀ ń ní lọ́wọ́ ó ń ó jíṣẹ́ sọ fún ẹ. sọ fún un ó ní ọmọ bọ́lá ọ dá sí ní tí ò kàn án. ntí ọ̀kan ọ̀tẹnubọ̀ ọ̀dásí tàbó ní nǹkan kan tí ò ní bùkátà ọmọlàkè ń dẹ̀ ń jẹ́ ìyá rẹ̀ kọ́ dẹ̀ fi náwó sí subhanallah hadith sahih. ẹ̀yẹ́ fojú kéré ẹ̀ṣẹ̀ torí pé kí ni kìí ṣe wọ́n lọ́ọ́ máa kì ẹ̀ ẹni ọba tó ọṣẹ̀ ó lè kàkún kínkínní bẹ́ẹ̀ náà ni àyè fojú kéré nǹkan iṣẹ́ rẹ̀ bó ṣe lò ó kéré tó kí ló yíṣẹ́ náà sọ asálàm sọ aṣẹ́wó ẹni tó jẹ́ pé ọwọ́ àmọ̀tẹ́lẹ́bìsà bìmáfà bìzínà ẹni tó jáṣẹ́wó tí ń ṣe ń gbogbo ìgbà ni sìnà ní ń ṣe ń gbogbo ìgbà kí ló bá dẹ́ẹ̀dá sọ. alladhina la yad'una ma'a Allahi ilaha akhar wa la yaqtuluna an-nafsa allati harrama Allah wa la yaqtuluna an-nafsa allati harrama Allah illa bil haqq wa la yaznun ọkà àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé pé ọba ti ẹ̀rọ alìjẹ́nà wọ̀ yọ wọ nánà ọba adédàbẹ̀sẹ̀ síkà ṣíríkù kéèyàn pààyàn láì lẹ́tọ̀ kéèyàn ṣe ṣìlẹ̀ arábìnrin yìí nàbí ni ọwọ́ arájá ajá ti ń mí túpẹ́túpẹ́ ó ní bùkátà sómi wọ́n á wò pé à èmi náà wà nínú kọ́ndíṣàn báyìí rí. mo mọ̀ bó ṣe ṣe mí ọ wá bọ́ bàtà lẹ́sẹ̀ ọ wá fi bomi ó gbé fún ajamu òjíṣẹ́ náà náà sáyẹn fún tó ṣe yọ̀rọ̀ àlejò ńlá wọ̀ torí pé kí ni ó fi ìkẹ́ àánú ó fàánú hàn lóde òní mùsùlùmí gan síra wọn wọn ò sànú ara wọn a sọ pé sọ pé wọn tẹ wàá sànú ọmọlàkejì subhanallah ewu ewu tó lágbára wọn fi àánú hàn arábìnrin kan mọ́ ọmọ rẹ̀ dání àwọn ọmọ méjì wọ́n fẹ́ yọjú sójìṣẹ́ náà sallallahu alaihi wasallam kò bójìṣẹ́ náà sallallahu alaihi lé ọba yàwó Aisha yàwó Aisha wa mú dàbínú ńláńlá mẹ́ta ọwọ́ akọ sí nígbà tiẹ̀ àti tàwọn ọmọ méjèèjì tẹ́ ẹ mọ ọmọdé pàkó pàkó pàkó pàkó ọkọ̀ fún wọn ti jẹ ti wọn tán wọn bá tún náwó ìyá dẹ̀ ni kọ́lọ́mbà ká àwọn ẹ̀yà wa nínú tọ́lọ́hún dá wọn fún yìí kọjá tiẹ̀ tọrọ máa tó ń wa kò jẹ́ ó fi ilẹ̀ wọ́n sì jẹ́ tiwọn tán àwọn tó náwó ní mọ́ ìwọ náà ti bẹ́ẹ̀ nígbà ta ni ó ṣe ní gbogbo wa ń gbà lóbi jẹ́ pé ẹ̀tọ́ wọn ó pàtàkì èèyàn bá wọn ná tán èèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ni aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam ló sọ pé ummaka ummaka ummaka thumma abaka ìyá rẹ ìyá rẹ ìyá rẹ lẹ́yìn náà bàbá rẹ ọba ní nǹkan ọ̀fẹ́ fún yàn tó jẹ́ ìtọ́ ọ̀fẹ́ fún ta ni kó ń kọ́kọ́ fún nínú láàrin bàbá àtìyá ni ìyá ni tí mo bá tún ní mi nǹkan ni ìyá ni tí mo bá tún ní mi nǹkan ìyá ni láti mú emphasis wà. aláàkọ́ ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá láti Yemen ó wá fún hajj ó wá pẹ̀lú ìyá rẹ̀ ọ̀pọ̀n ìyá rẹ̀ sẹ́yìn ṣe tàwáàfù ní ẹni tó bá lọ ṣe tàwáàfù nígbà hajj yọmọ tó máa ń tà sọ. gbàtọ́ wá ṣe tán wá béèrè lọ́wọ́ abdullahi bin umar radiyallahu anhuma ṣé n tí mo ṣe ṣó ti san lẹ́sàn-án ìgbìyànjú tó ṣe sí mi tó ṣe fún mi nígbà kékeré abdullahi bin umar ní gbígbìn ẹ̀kan tó gbìn nígbà tí ń rọ bíi rẹ̀ nítorí ó ṣe yìí ò tí ì san. àwọn nínú adábẹ́lẹ́ tí imaamu bukhari gbígbìn tó gbìn pépé ìrora tó pé. táwọn kan bá pè wọ́n wọ́n ní abiyamọ abiyamọ ni wọ́n lóòótọ́ ìyá yìí ó wá tún já tiẹ̀ ó já sí méjì ó wá pín fáwọn méjèèjì èyí nǹkan ní kọ́kọ́ ń ṣe nà ìyá wa Aisha lè mọ̀ yí pé ah ó jìṣẹ́ náírà sílẹ̀ àti dé ó ní mọ́mọ́ rèé mọ́. òjíṣẹ́ lágbára ni kí ló tún rí o ọ wá pẹ̀lú àwọn ọmọ méjì a dẹ̀ fún wọn ní dàbínú mẹ́ta àfi ẹ̀ńtátẹ́ẹ̀nì kò jẹ́ tiẹ̀ ọ̀rá fi tiẹ̀ pamọ́ àwọn ọmọ yẹn bá ṣe da tiẹ̀ jẹ nìyẹn fún ọ òjíṣẹ́ náà ní nítòsí wà lè jẹ́nà àlà à ń ni ẹ̀yin ìyá wa ẹ kéré ẹ fojú kéré gbogbo ń tẹ̀ ń ṣe torí bó ṣe léwu kó kéré tó ẹ má fojú ẹ má fojú kéré rẹ̀ láà ẹ má ṣe torí tọdọ tó bá dẹ́dà ẹ gbẹ̀san lọ́hùn ẹ ṣe pẹ̀lú iman pẹ̀lú iman tẹ ẹ ṣe yẹn yóò jẹ́ kí ìgbàgbọ́ yín ó tó ọ̀ máa rinlẹ̀ sí i. nínú títún máa jẹ́ kí àbí wọ́n mú lò báyìí rọ̀jọ́lá àánú. ló fi jẹ́ pé táwọn sàábé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ mọ́ láàrin ara wọn wọ́n ní ẹ má bọ̀ ẹ jẹ́ ká ṣe àlékún ìmọ̀ọ́nì fúnra wa tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní sọ yìí mùsùlùmí ẹ jẹ́ á ìmọ̀ọ́nì fúnra wa ìyẹn pé n mọ̀ tẹ́lẹ̀ tá a wá mọ̀ nísìn fẹ́ mọ̀ yìí pé ọkàn yóò tún gbòòrò sí lórí rẹ̀ àmọ́ ti tẹ́lẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wọ́n máa ti ń ṣe gbáyà rẹ̀ ọmọ fẹ̀sí pẹ̀lú mọ́lẹ̀ iṣẹ́ rẹ̀ ọmọ rọ̀ ọlọ́run sí láti ṣe tóun bá dẹ̀ ti ń ṣiṣẹ́ rẹ̀ o bẹ́ẹ̀ náà ni ó tún máa líǹkì papọ̀ mọ́ ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ó tún máa rinlẹ̀ sí lórí òdodo. òfin pé ìmọ̀ pàtàkì yẹn fi sọ pé ìmọ̀ ó ránṣẹ́ peṣẹ́ tíṣẹ́ bá jẹ́ pé ìmọ̀ ìmọ̀ ó dùn ó tíṣẹ́ ò bá jẹ́ ìpè ìmọ̀ ìmọ̀ ó sá lọ. ìmọ̀ kọ́ṣíà ni ìpáyà ọlọ́run bá ní mọ̀ ọmọ tẹ́lẹ̀ ọwọ́ àmọ̀ nísìn kó move sí next level kọ́pọ̀n rẹ̀ ó sún síwájú. Si pẹ̀lú kíni ntọ́ ọmọ tẹ́lẹ̀ ń gbé jùnù ntọ́ wa mọ̀ ń ó ṣe kíni ọ̀wà máa ṣe ọmọ bẹ́lẹ̀ ọmọ pípé kó jẹ́ kó orí ṣe tọ́ ọba wa ṣe tán ó tún máa bẹ̀ pé kó gbà látara bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ọ̀ á máa fà mọ́ dáadáa sí tí màá ti ń fà mọ́ dáadáa sí ara rẹ̀ ọ̀ máa rọ̀ láti ṣe dáadáa mùsùlùmí ìtajú kú sójú kan ọgbọ́dọ̀ wàá mọ̀ ọgbọ́dọ̀ tẹ̀lé èèyàn gbọ́dọ̀ máa kábàámọ̀ àsìkò tó ti bọ́mọ lọ́wọ́ bó ṣe fẹ́ replace ah màtọ́ wà ń kékeré ọ̀rá ìkọ́mọ̀ ah o ti wá dàgbà nísìn collate àwọn èèyàn wà nínú àwọn sàbí òjíṣẹ́ náà sàlàyé sàlàm àgbà ni wọ́n fi gbà sàlám wọ́n dẹ̀ kéwù. làwọn afáà sọ pé àkékú òun léwu àkíkú òun ní irun ẹni ọlọ́run bá kọ̀ ní kọ̀run kọ́lọ́ mọ́kọ́ à èyí dàgbà rẹ̀ gbogbo àwọn wọ̀sáì tí èyàn ò fi rìn síwájú sí èyàn máa mú un lò ọwá pàtàkì bẹ́ẹ̀ kéèyàn má fọwọ́ kékeré mú ọ̀rọ̀ áhírà rẹ̀. ẹni tí ò tó wa ó ti lọ lé wọn ti lọ lánàá wọn lọ anytime ejimeti wa ti lọ àwọn tí wọn ju àlọ ti lọ mú òun kó kéré kéré kẹ ọmọ òpóòn ló ti jáde láyé lẹ́nu kọ́nù àwọn ọmọ ya Abdulrahman kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ wọ́n máa ń gbìyànjú dáadáa lágbó dáwà. wọ́n fi jẹ máàmù nínú ọ̀kan ní nù ní èkó mọ́ṣáláṣí oníkùránì ní sáìdì clover ó kàn rẹ̀ díẹ̀ náà ni akẹ́kọ̀ọ́ ma ni wọ́n ní ọmọ ti jáde láyé á ọlọ́nù kọba adédàbà adélẹ̀ kọba àgbálẹ́rú kọjọ́jọ́ jìnnà síra wọn mójútó tó filẹ̀ èèyàn dáadáa ni tọ́ba ti gbódò tó báyìí àwọn èdè ọmọ yín àtúmọ̀ fi ṣe ẹ̀ pé ẹ̀kẹ́ ń di kàkà ẹ̀ ń di kúkú káàkiri ẹlẹ́yìnsẹ́ lọ́ọ̀yà ẹ̀ wá ṣe ẹ̀ wá gbà ẹ̀ wá gbàmọ̀ ẹ̀yin lánàá tí ó kọ́ learned friends ìmáàmù mọ́ bínú àti àbúṣẹ́kì náà kí ìmáàmù wa mọ́ bínú àti àbúṣẹ́kì náà wọ́n ní friend ọ̀ akúrán náà wọ́n ti learned friend wọ́n á ẹ̀ ṣéèkì kankan gbogbo ní tó bá fẹ́ ṣe yọ wádìí wò kò ní dúró lójú kan ó ṣe gbogbo ẹ̀ níta àmọ́mọ́ nù kọ́ làwọn ọba kó fi ṣe ẹ̀rí ire fún un níwájú rẹ̀ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiamu kó bá dẹlẹ̀ fún kó dẹ fáwọn náà ntí wa máa mú kí ìrántí ijó gbẹ̀yìn kó rọ̀yàn lọ́rùn kíni <laughs> ẹni tára rẹ̀ ọ̀yá ẹ kama ká máa visit ẹ ká lọ ọmọ ìyọjú sẹ́ńtà bá gbọ́ ipò rẹ̀ àárín mọ́ṣáláṣí tàbí rárá àti ẹ̀gbúrò rẹ̀ kí ló ṣe torí ládàá tí ń bẹ̀ ń bẹ̀ gan kì í ṣe kékeré àwọn màláìkà tí wọ́n mọ̀ òjíṣẹ́ náà sàrásán lọ ni ẹni tó lọ kí aláàárẹ̀ ẹni tó rẹ̀ ó ń rìn ní bèbè àlìjánná ni pẹ̀lú àwọn màláìkà tí wọ́n tún máa ṣàdúrà fún kìí ṣèyún nìkan so orí lílọ tó lọ gan yóò máa rán ìwọ náà létí pé á lápájá tó jẹ́ pé gbogbo ẹ̀ ló kú pínpín mi lọ́lọ́ǹdè mọ́lẹ̀ báyìí títí ẹ̀ náà bá dé ńkọ́ bóòlù ó ti ṣe mọ̀kọ́dímọ̀ lẹ́yìn ká máa bẹ tẹ́wò. <laughs> itẹ́ ká máa bẹ̀ wò ilẹ̀ sìnkú ní jẹ́ itẹ́ ibi tí wọ́n máa ń sin òkú sí ká máa bẹ̀ wò. ìmọ̀ mú kéèyàn rántí ọ̀run ìmọ̀ mú kéèyàn máyé bíntín ṣé pé gbogbo ẹ̀ náà nì. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni mo máa fi ń sọ tí bá ti gbé òkú wá sí itẹ́ báyìí ani limithli hadhal yawm ya ikhwani fa'idu fúnru ọjọ́ òní ẹ̀yin ọmọ ìyá mi ló fi yẹ kí gbogbo wa múra múra fún kíni múra fún táàfì jẹ́jọ́ níwájú ọba adédàjọ́ gbẹ̀ndẹ̀ alikiam ìwà máa sọ kíní kan pẹ̀lú rẹ̀ ani fasal fasalu li akhikum at-tathbita fa innahu la'ana yus'al ẹ máa bẹ ọba adẹ́dà fún ọmọ ìyá yín pé kó lè dúró ṣinṣin o torí wọ́n ń bi léèrè nísìn wọ́n ti ń bi léèrè ó ti ń dàmà. wọ́n bi léèrè ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta. ta ni ọba rẹ tó gbélé ayé sìn láti fi dáhùn béèrè òun alastu bi rabbikum gbàtọ́ bá dé dàda gbogbo ọmọ ẹdẹ ènìyàn tán tó àwòrán wáyọ ní ara baba ńlá wa Adam sallallahu alaihi nàbí náà àlè alastu bi rabbikum èmi kọ́ bá yín tó dá yín ni tí ó pàṣẹ fún yín tẹ́tẹ̀ lófin rẹ̀ tó yẹ pé gbogbo ohun tí mo bá sọ lẹ́tẹ̀lé ẹ̀sìn mi lẹ́sẹ̀ àníbàlá bẹ́ẹ̀ ni wọ́n ni àwọn màláíkà dé jẹ́rìí sí ọba adéta náà jẹ́rìí sí tọ́ ti débi tó ti láti yẹ̀ ẹ́ wò báyìí tá a lo gbélé ayé sìn ẹni tó bá ṣe ṣíríkù kò ní rí dáhùn wájú náà ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe gbìyànjú láti sá fún gbogbo ohun tó bá jẹ mọ́ ṣíríkù ó dẹ̀ máa rìn ṣe gbìyànjú gbogbo ìgbà bí tàwíìdì rẹ̀ ó ṣe fi rinlẹ̀. ọ̀kan ní àwọn ẹ̀yà lóbìnrin ó ní àwọn ọmọ àwọn ọmọ kéékèèké ní ẹbọ̀tọ̀ ọlọ́run fàgbọ́yé fún wọn àwa dé ọ̀dọ̀ wọn kí ló dé wọ́n láwọn ọmọ òun lòun ti ṣáádà òun ti bọ́ ìyẹn òun ti òun ti lùzì ṣáádà òun kí náà ló ṣe wọ́n gbé ẹran oúnjẹ kérésìmesì wá fún lòun bá ara wọ mọ́tò kò lọba béèrè lọ́ba ń kì mọ́lẹ̀ lọ́ba ń ọmọ bá ní wọ́n ní ọmọ wọn lọ́ba adẹ́dà bímọ wọ́n ń sèkó mọ́ rẹ̀ ọwọ́ àtẹ̀bàtì ọ̀wọ́n ń jẹ ṣé ọ̀gbọ́n tí àwọn ní kó o ṣe sìnà ọ̀ṣunmọ́lọ́wọ́ kó o pààyàn gbogbo aburú yẹn ó ìfúyẹ́ níwájú ọlọ́run ọba ju wípé kó o kí wọn wípé ẹ kú ọdún lọ. Ah, ọmọ tó máa ń tàn sọ ni ṣé ọmọ tó máa rẹ ni. wọ́n lọ́ba adẹ́dà ń bímọ àwọn àjọ̀dún ìbí rẹ̀. ọba adẹ́dá ní laqad qultum shay'an idda ọ̀rọ̀ tó burú jáì lẹ́tẹ̀nu yín jáde o. ìjà sọ fún wọn ya wọn fún wọn wọn ló ti lùdì ṣáádà wọn láwa di pé wọn á ń pè wá káwa bóòlù ọ̀rọ̀ ṣe jẹ́ nǹkan kan á àǹtí ẹ̀yin náà máa mú sùúrù bọ̀ báyà kí gbogbo oúnjẹ lèèyàn máa ń rọ́ sínú kùn báyìí torí téèyàn bá ń jẹ ó nípa tó kó gan níbi ẹ̀sìn èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní ah, àwọn afá kan ní wọn ní kò sọmọ ṣùgbọ́n àlè ṣùgbọ́n àti wà ń bẹ̀ báwọn kan sọ bẹ́ẹ̀ làwọn kan sọ ìtumọ̀ tí ń ṣẹlẹ̀ rèé o láti fọ abọ́d tẹ̀síbì òtọ́ bá jẹ́ bí èso ìyún sì fẹ́ lọ́kàn rẹ̀ ti wá balẹ̀. èèyàn ṣọ́ra gbogbo ohun tí yẹn ń ṣe èèyàn ṣọ́ra torí pé kí ni kò sí ètí ò ní ìlapa ní orí ẹ̀mí nínú gbogbo nǹkan wọ̀nyí bó ṣe ń lapa lára ẹ̀mí náà ló ń lapa lára wa gan gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn. kí ló jíṣẹ́ lásìlá àlàsílám tẹ̀sán. inna Allah subhanahu wa ta'ala la yanzuru ila ajsadikum kìí ṣe bára yín ṣe tóbi tó bó ṣe rẹwà tó kìí ṣe òun ni ọba adẹ́dà ń wò wala ila suwarikum kìí dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí wa amwalikum kìí dẹ̀ ṣọ̀rọ̀ tẹ́ ẹ ní. walakin ṣùgbọ́n ò bọ́rọ̀ o ìnàmá bọ́rọ̀ ṣe rí tí ò rí bá mi o yanzuru ila qulubikum ẹ́ńjìnì yín ni ó yẹ wò bó lẹ̀mí rẹ̀ ṣe ó ṣe péye tó bó ní tọba adẹ́dà ṣe rinlẹ̀ nínú rẹ̀ tó bó ní gbìyànjú ṣe ó ti mókè nínú rẹ̀ tó òjíṣẹ́ náà sọ́lá sọ́lá wa fọwọ́ sí ẹ̀mí tara rẹ̀ gangan ó ní wà á máa àti iṣẹ́ tí ẹ́ńjìnì yìí tó tì í fara ṣe nírìn àjò tá a rìn ilé bá ọba adẹ́dà subhanahu wa ta'ala ó pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ ṣe gbìyànjú lórí eléyìí lórí rẹ̀ ló fi jẹ́ pé gbogbo agbègbè abala tí àṣetán tí ó fi kó tí ó fi fìyàn sínú gbèkùn rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wọ́n dẹ̀ sá fún nǹkan àkọ́kọ́ tí ṣetán fẹ́ kí mú kéèyàn ṣe ó ní pé kó ṣùgbọ́n kò ní ìrọ̀ lọ́rùn kọ́ sọ fún yàn lójú fètètè pé ṣe kèfèrí mọ́ṣẹ́sì mọ́ rárá kí ni ó fi kó ba ṣubahat ntọ́ yẹ pé ọ̀rọ̀ ni ó dojúrú mọ́ lọ́wọ́ kò wá nímọ̀ bó ṣe fẹ́ yanjú rẹ̀ àṣetán máa ń mú èèyàn lórí ṣubahat ọmọ mú èèyàn lórí bídà. ọmọ wò pé à ah, ṣé bọ́ fẹ́ fi pẹ́sìn lé ni ló fi jẹ́ pé ìtúbá kúrò nínú ẹ̀ṣẹ̀ ó rọrùn ju ìtúbá kúrò nínú alọ lọ torí ẹ̀sìn ní ara ẹ̀sìn ni ó máa pè é yóò dẹ̀ máa gbé lárugẹ ẹni tí ń dẹ́ṣẹ̀ kò ní fohùn lẹ̀ fọmọ rẹ̀ wípé tóun ò bá sí mọ́ o ọ̀ya kó o tíra kó o ṣe kó o tẹ́ ń kó o ṣe ju òun lọ o. òun ò sí láyé mọ́ sọmọ pé ọ̀mùtí lòun kí wọn náà ya gbé kẹ́ẹ̀gì rẹ̀ kọ́ ya mọ́ mú òun bá ti lọ tán kò sẹ́nìkan tí ó sọ bẹ́ẹ̀ tàbí sìnà lòun máa ń ṣe tàbí máa jalè ní kò lè fi sọmọ kò lè fi lọ́mọ lọ́wọ́ ṣùgbọ́n ẹni bídà tó lọ ọ̀rọ̀ nǹkan tí èsì lára ẹ̀sìn yóò yìí máa fohùn rẹ̀ lẹ̀ wípé à tí àwọn bá lọ́wọ́ bàbá bàbá àwọn ni. yọmọ sílẹ̀ tó fi jẹ́ pé ni wọ́n máa fi ń sọ pé bídà ó léwu nú ga jẹ̀ṣẹ̀ lọ tọ́lá dàda lẹ̀ ni yóò máa rò para rẹ̀ ni tọ́ba yẹ pé lórí àkídẹ̀ ni ṣẹ́nà sàràsílám sọ yìí pé ọba adẹ́dà ó fi gàgá sí ìtúbà ní bídà kò ní gba túbà rẹ̀ kọ́lọ́wọ́n yà wáyà tí ìbá ti ṣèyùn yóò tìlẹ̀ ọ̀ṣẹ̀ṣẹ̀ ńlá. ẹ̀ṣẹ̀ kékeré yóò tì í lọ ṣe ẹ̀ṣẹ̀ ńlá kò sí big deal ń bẹ́ẹ̀ ibi tí wọ́n bá ṣe tán kó túbà ni ẹni tó rí rẹ̀ pé tí ò fẹ́ kí òun kó sínú àjàgà ṣetán kèé fojú kèé gba ṣetánì láàyè kọ́ wá wò pé à ṣebí kóun ó ṣe ná kóun wá túbá létà o lè má lè túba n tó le jù nínú ìbádà tọ́wọ́ bá wà nù rẹ̀ torí ọgọ́rọ̀ bó o ṣe léwu kọ́ sọ pé o gbìyànjú ju tó o tún kó sí tó o máa ti ń ṣe tó o máa ti sọ pé òun ṣe tọ́wọ́ àkóhùn rẹ̀ o tún kó sí ló fi jẹ́ pé ìgbìyànjú tí àwọn ẹni ọlọ́run máa ń sọ ni wípé má tiẹ̀ má gba ara rẹ láàyè kó tiẹ̀ kó sí nípìnlẹ̀ gan tí ọba rí ọmú níbi èèyàn ẹ̀ṣẹ̀ kéékèèké kìí ṣe big deal kátẹ́bàtọ̀rọ̀ lọ́rọ̀ ntí ọ̀ka ká má fà á ṣe bí consequence ẹ̀ la mú wálẹ̀ kan lórí ẹni tí ó jáde láyé sójú ogun pẹ̀lú òjìṣẹ́ lásìlàsílà pẹ̀lú ẹbí. tó jẹ́ pé èrò ọkàn gbogbo wa ni pé à ó ti là kí ló jíṣẹ́ lọ́dọ̀ àṣìlá sọ ra tá à ń sọ fún ọ bẹ́ẹ̀ èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtọ́jẹ́ ẹ̀tọ́ ó lè ṣe asábàbí téèyàn ó fi ṣìnà kìí ṣe gbogbo ntọ́jẹ́ tọ̀ lèèyàn máa tẹ̀bà tì lọ́rùn èèyàn máa ń kóra aró fún nǹkan tó jẹ̀tọ̀ fún yàn téèyàn bá ń rí i wípé látara rẹ̀ ó lè mú yẹn lè ṣe tí ò lẹ́tọ̀ mùsùlùmí máa fi ń kóra aró lórí eléyìí ní gbogbo gbà kìí ṣe ìyún nìkan ó lè di àrùn sí ọ. wọ́n wá wá solúṣàn wọ́n wá wá tì ìwọ náà wàá máa sọ pé níbo ló ti kó léyìí tá a lọ ṣẹ̀ tá a lọ bá ṣẹ̀ ta ni mùsùlùmí máa ń tí máa ń da mùsùlùmí láàmú pọ̀ ń ṣẹ̀ Allah subhanahu wa ta'ala ntọ́fẹ́fẹ́ gan kó o tara tó fi ṣe ọ̀hún kó o tara rẹ̀ ṣe ṣírìkù ló fi jẹ́ pé gbogbo ntọ́ bá ti bá mùsùlùmí ó jẹ́ nínira ni ó jẹ́ láìsàn ni kọ́kọ́kọ́ máa dá padà sọ́dọ̀ ọba adẹ́dàá náà olómuwa òun náà ló dẹ̀ lè mú kúrò ó gbìyànjú láti wá oògùn tabarapá ṣùgbọ́n oògùn tó lágbára jù tó máa lò tó fi tètè kó ń bẹ̀ ó ní ràhánìyà oògùn tẹ̀mí wọ́n bá ó sì wà níbi àyùbsàn ومناسة صلى الله على نبينا وعليه وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين أتي أيوب صلى الله على نبينا وعليه وبعدين أن صفوا أيبه ẹ tara rẹ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe lùgbésí ayé yín torí kéèyàn má làárùn kò pọ́sibù. ó ní à àrùn ti fọwọ́ bà mí ó ti gbé mi dè ṣùgbọ́n ìkẹ́ rẹ ni mò ń retí ìwọ lọ́ba àkẹ́ ṣàánú mi kí lọ́ba adẹ́rà sọ fọkàn ṣẹ́fùnà má bí mi tó amúntó tó bá tó ṣẹlẹ̀ sí nínú àìsàn amúkú. kí lọ́ba adẹ́rà fi parí rẹ̀. ونرحمة من عندنا وكذلك أه؟ نجزي المحسنين ẹnikẹ́ni tó bá tó bá bá ọba adẹ́dà dúró tọ́mọ̀ pọ̀ adẹ́dà ó rí òun bóun ò tiẹ̀ rí ọmọ kọ́ndíṣàn ọmọ ní ma òun ó dẹ̀ ní kápá láti mú kúrò ìwọ́n ń pe òun bóun ó ṣe ṣe pẹ̀lú rẹ̀ náà àlùkàrà ni ọba arẹ́ra ni tí dẹ̀ yẹ. ọ̀kan nínú àwọn ọmọ àyà ó ní ẹgbàá wọn o òun sọ̀rọ̀ fún ìyá òun ni ìyá òun ti fẹ́ máa mú òun tójú bọ léka kí ló ṣẹlẹ̀ kí ló sọ fún un. ó ní tó ń bá ti sùn tí nǹkan bá ti dúró síhun lára kò pẹ́ tó ṣe márèjì ó ní kinní yẹn ó dẹ̀ wà yóò fọwọ́ rìn un mọ́lẹ̀ tó ń bá ti jí báyìí oyún yẹn wà lẹ́nu. èmi tẹ ẹ̀kọ́kọ́ dà sáwádà fún mo ní kí ni wọn náà ń wò tí fi ń fọwọ́ rìn ọmọlẹ̀ kí là ń wí kí là ń wí ọ̀rọ̀ tó o bá fẹ́ sùn sùn pẹ̀lú àlùwàlá èlò ní ọ̀sán fún yẹn náà wá fẹ́ atẹ́gùn sí ọwọ́ rẹ̀ ka Suratul Ikhlas Falaq àti Nas fi para látòjú mórí mọ́ gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ní ẹ mo ní ó gbé jùlẹ ìkànnà rẹ ó ti lanu ọ lálàmú fi rí wọ kò ṣe lẹ́ẹ̀mejì kò ṣe lẹ́ẹ̀mejì ọ̀gọ̀rọ̀ àdánwò ti ń bẹ́ẹ̀ dà látara ìgbéjúlẹ̀ ìtọ́sọ́nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam a ni ẹnìkan èé lò ó bó ba adẹ́dà ṣe fi hàn kó wá kábàámọ̀ burúkú kábùrú wá ṣẹlẹ̀ sí abẹ́dà lòfi jẹ́ yí pé mùsùlùmí gbọ́dọ̀ mójútó lè. ọ wà nínú àìsàn kan má tiẹ̀ má má jẹ́ kí iyèméjì bá ọ ọba adẹ́dà ló fi kàn ọ́ òun náà ló ní kápá àti mú kúrò ìmọ̀ kó o lo oògùn tọ́lọ́mùbá kádàrá yìí pé oògùn ọgbọ́n tàbí kọ̀ọ̀bẹ́ kó mu kó òun náà lọ́mọ̀nà tó gbà wá kọ́ wa máa sáká ọ̀ sá sínú pàkó tí a ṣe pa tọ́ ọ bá dẹ̀ ti sá sí àti jáde kò ní rọrùn bọ́rọ̀ ṣe jẹ́ ni wípé o gbé mọ́tò rẹ ẹ́ńjìn rẹ o gbé fún mẹkáníìkì tí o mọṣẹ́ kí ni ó ṣẹlẹ̀ ẹ́ bẹ́ẹ̀ bàjẹ́ ó lè nọ́ọ̀kì. kò sí ní tó lè yanjú ẹ́ńjìn ẹ̀dá yẹn ẹ̀mí rẹ̀ tí ara rẹ̀ ó lè fi ṣiṣẹ́ bọ́dì rẹ̀ tí ó fi rí ìrìn àjò tí ó jẹ́ ó fi gúnlẹ̀ sínú ọgbà àlìjánná àyàfi pẹ̀lú tọ́ba adẹ́dà fi ọmọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀. tó o bá ti lo ọ̀nà mi àṣìṣe nu. ọ̀nà tá ṣètánì máa ń gbà wá ọ̀pọ̀ ìṣe nǹkan tí èyí ṣe dáadáa lọ́ṣọ̀ọ́ àtẹ̀tàn ẹ máa wọ pé ah tọ́ba ti ṣe báyìí nísìn tọ́ba ti lu ah lọ́wọ́ kan ni mùsùlùmí èyí ká ṣe tá a ní ọ̀pọ̀ bàbá adéla fi wà ní ìsìnkú sí ó ní yẹ̀rídù wọ̀nyúmọ̀ níyì yóò máa promise wọn yóò dẹ̀ máa yóò máa fa wọn yóò máa gbé ọkàn wọn lé ní tí ò sára rẹ̀ kí lọ́ba adéla sọ ó ní kò sí ní ń ṣe ní promise fún wọn ẹ̀tàn ni gbogbo ntọ́ ọba fẹ́ dáwọ́ lé tọ́ má ti ya ntọ́ kọ̀kọ́ ṣèwádìí tí ó bófin ọba àdìlámọ àbí bẹ́ẹ̀ kọ́ tó ma ti yapa sí má bá wọn ṣe ṣíṣe rẹ̀ ewu ni yóò kó bá ẹ́ńjìn rẹ̀ tó bá rẹ̀ ti kó bá ẹ́ńjìn rẹ̀ ò ní lè rọ́nà lọ níwájú ọba adẹ́dàjọ́ gbé dàlkíám kí lọ́nà kejì the swift postponement ntọ́ yẹ kó o ṣe nísìn ọ máa fọjọ́ sí i ń ṣe ń gbọ̀ báyà ń ṣe ń gbọ̀ báyà ẹni tí ò bá fẹ́ kí ẹ̀mí òun ọ bọ́ sínú ewu kèé postpone iṣẹ́ eré tẹ́mátì nǹkan báyìí ni lẹ́sẹ̀kẹsẹ̀ tètè pa wọ̀dà kó o dẹ̀dẹ̀ máa tẹ̀lé á wọn ni kò ṣàgàr báyìí ní ó mú wá ni máa ṣe á quran kika máa try kà dìde lóru má yẹsẹ̀ lórí rẹ̀ má ṣe gbìyànjú lórí rẹ̀ bó ṣe lè wù kó kéré tó ìbá ṣe rákà méjì kó tó sùn gbogbo ọ̀nà tí ó kọ́dí fún ọ tó fi ní rí ṣe má jẹ́ ọ̀ṣẹlẹ̀ taswif ìyá àṣetán postponement ìyẹ́ rẹ̀ ní tí fífò mùsùlùmí èdìlé a ntọ́lọ́lá jù nínú iṣẹ́ kí ni irun wọn fẹ́ kádìlé rẹ̀ kí ló jíṣẹ́ náà sí làásùn làásùn oníṣẹ́ tọ́lọ́lá jù ó ní irun tá a kí sákòókò àsìkò rẹ̀ lè awwal àwọn tí wọ́n ṣìnà tọba adẹ́dà fi jáwọ́ lọ́rọ̀ wọn kí lọ́ba adẹ́dà ló fà ó ní adọ́ ọ̀sọ́láàt wọ̀tẹ́bẹ̀rún ṣàwàt wọ́n ń fi ìrún ráre wọ́n ń tẹ̀lé fẹ́ẹ́nú látara bẹ́ẹ̀ á ṣe ilé ayé wọn lápárùtù tí wọn ò ní fi rí ibi dáadáa dé sí ibi tí wọn ó dé sí onínú náà gàyà torí pé kí ni wọ́n ti ṣí mùsùlùmí ọ̀ṣọ́ eléyìí kò ní jẹ́ kélé yìí ó ṣẹlẹ̀ sí tẹ́ṣe tání ò bá ríyàn mú lórí eléyìí ó lè mú lórí wọ́síwọ́sà ròyìnròyìn ó ti kí ó ti ṣàlùwàlá kí ló jíṣẹ́ náà sàásùlám sọ ẹni tó bá ṣe kọjá mẹ́ta ó ti dẹ́ṣẹ̀ ó ti ṣàbòsí fàkọ̀dé asáà wà azulama ó ṣe tàkọ́kọ́ ó ti ṣe mẹ́ta tán ṣètáni ọmọ rẹ pé kò tí ì ṣe là wọ́n sọ́sà ti bẹ̀rẹ̀ ni yóò wá máa tì í yóò máa tì í yóò ti lórí irun tí ó dà níyàn ṣé ó ṣe takbiratul ihram yóò àmọ́ wò ó pé òun ìdàníyàn ṣé èèyàn máa ń ṣàníyàn síta ṣe bínú lọ́wà yóò àdí àwáìtù àwáìtù ṣetán ni ọfẹ gbá ń bọ̀ tó o bá ti rí mú bẹ tó o ti ṣe mọ́dàrá rẹ láàmú mọ́ tó o bá ti rí i pé òòrí tó ń rò yọjà wọ́ lọ́rọ̀ ẹ̀ kì ṣe yẹn nìkan ó lè tọ̀ tán ó ti tábà lọ kírun n tó le fún un láyé ibi ìrùn òsì kò fẹ́ kéyìn kírun torí pé kíni sùjádà tí wọ́n ní kó òun ṣe tó òun òun ṣe lọ́mọ ànábì ádámà wá fẹ́ rí ṣe tó fìlà sílá níbí náà rè ọ àmọ́ ní fílì pé bọ́yá ó ṣe nǹkan díẹ̀díẹ̀ lọ́ba kú òun sáfù. gbàtọ́ lọ yẹ̀ wò kò sí kankan bẹ̀ sọmọ pé sáfù yẹn wọn ò ní dá dúró ò ní rí bẹ́ẹ̀ dúró sí ma tó ń fẹ́ nu kó sádà ọ̀ láàmú kó darí ọkọ ọmọ rí dáadáa ṣe but ọba adẹ́dà ti mú kí ló fi mú ìtọ́sọ́nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa Jibril bá sọ̀kalẹ̀ aleyhi salam wọ́n bá fọwọ́ bu ẹ̀zánpù omi oníkójìṣẹ́ ńlá ó bu wọn abẹ́ ẹni tí irun kan náà máa ń ṣe tó ti tọ̀ tán wọ́n ti ṣàlùwàlá náà bu omi bu sí ibi ibi bí abẹ́ rẹ̀ táṣẹ̀ táni bá ti fẹ́ ọ pé kínní ti ń kọ́ ọ dà padà fún yí pé rárá omi tí mo bù síbẹ̀ ni. kíá ní ọ̀yà ojú rẹ̀ wà lẹ́mbẹ̀ kò ní rí ọgbẹ́ ṣe sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ó ní àṣetáni máa ń dà mí láàmú lórí ìrun tí mo bá ti bẹ̀rẹ̀ sí kéwàì yóò máa kó sí mi láàrin òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní àṣetáni kan ní tí wọ́n ń pè ní kẹ́lẹ́b tó o bá ti fẹ́ kí n ṣe a'udhu billahi minal khanzir wá ṣe tọ́pùlù sí apá àlàáfíà rẹ lẹ́ẹ̀mẹ́ta kò ní ṣe ọmọ ó ní mo ṣe ó dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ má rò pé nǹkan kan ti wá lágbára ẹ mọ tí ń ṣe mí ni tí mo bá sọ fún yín kì í ní ṣe ọ so lẹ́yìn tó ń sọ nǹkan àṣetánì fẹ́ yàní yóò àṣìṣe yàní alfitna àlùbẹ̀rẹ̀ yóò azim máa sọ́ọ̀bà nígbà tí ò sírú rẹ̀ rí kò sẹ́nìkan rí ìwọ nìkan ló ṣe má dá lóhùn. bára rẹ̀ ń wọ̀ ọba adẹ́dà ló mú wa ló dẹ̀ mú kú o má jẹ́ kó ṣàkàkà rẹ̀ tó o bá ṣe léyìn ó di bọ́ọ̀lù ni tí o máa gbáka tí o fi gba ọkọ olójú ọ̀nà tó bá ti bẹ̀rẹ̀ lórí ẹ̀yìn yóò dẹ̀ mọ́sù sí ọ ọmọ ẹ̀yà tó bá ti dédé àlùwàlà yóò ṣe àlùwàlà bí ọgbọ̀n ṣẹ́jú ẹ òun wò pé òun ò tí ì fọwọ́ ni mo lóò ti fọwọ́ bó ṣe bẹ̀rẹ̀ nu ńgbọ́ ya làṣetánì bẹ̀rẹ̀ sí gbé èrò kiri yóò sí lórí ó ní òun máa ń gbọ́ ohun yẹn yóò máa sọ fún òun wípé ṣé wọ́n wà ń bẹ̀ ni nígbà tí wọ́n fi ń rójìṣẹ́ ńlá sàlàsílà ni báwo ló ṣe mọ̀ bóyá olódodo ni à yóò àmọ́ bá ara rẹ̀ sọ olódodo ni màná tí yóò bá sọ olódodo gbogbo ayé ló jẹ́rìí sí kódà àwọn kèfèrí gẹ́gẹ́ jáde sí ọdún kìíní ṣé wọ́n wà ń bẹ̀ ni òun ń gbóhùn wọ́n gbọ́ torí pé ó ti àwọn mọ̀kàndínmọ́ rẹ̀ ga ìwọ gan o ti kó sí nígbà ẹ̀sìn ọ wá ní opportunity nísìn láti kó sí ọ lẹ́mì ọ fẹ́ máa dà ọ ká ríboríbo wọ́n ní kí ni kó òun ó ṣe kọ́ máa ka ọ̀pọ̀lọpọ̀ ayé kù sí àwòsàn tó fàtà àtàwọn kọ́wákìlì sótélé class Falak àti Nas kọ́ máa kà wọ́n rẹpẹtẹ pẹ̀lú ògùn ọlọ́run yóò lọ ó tún sọ ṣé ìtìyàn kọ́ máa kà ṣé wọlé kà ni. ọtọ́ ẹ ọrùn nìyẹn gbé kúránì máa kà á torí pé kí ni níbi tí ń tí ń kà gan ọfẹ́ máa ọfẹ́ fún un gbogbo ń dáhùn sọ yìí kèé sà lọ ẹni tó ṣẹlẹ̀ sí ọ fẹ́ kí bíńjìnì rẹ ọba tiẹ̀ knock kó má lè ṣiṣẹ́ tí yóò fi gbé bọ́dì rẹ dé ibi tí ọba adẹ́dà fẹ́ kí ẹni tó bá ṣe ìgbàgbọ́ tó ní imán ibi tó fẹ́ kí íńjìnì rẹ̀ ó gbé bọ́dì rẹ̀ dé níbo ni aljanna torí pé iná lòun ọwọ́ tẹ́mì rẹ̀ bá ti kẹ̀rẹ̀ lórí eléyìí ó ti mú ọnu kìí ṣe yẹn nìkan ìgbàgbé kí ẹ mọ gbàgbé nǹkan pọ̀ ìṣàṣẹ pọ̀nù. kí ló lè fi ṣoògùn eléyìí zikirla istighfar tasbihat تهميدات تاليلات سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شركت أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب ما شركت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وعلى كل شيء قدير ما شركت لا إله إلا الله ما شركت بل ولي ẹ̀mí rẹ̀ ó lè máa dúó lórí òdodo tí máa ti lè dúó lórí òdodo yóò máa rọ̀ ọ́ lọ́rùn láti ṣiṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ yẹn nìkan takwif yóò máa dẹ́rù bọ̀ ẹ̀rù ọkàn máa bà ọ́ iṣẹ́ ṣetán ojú pọ̀nà rẹ̀ ni ẹ̀rù kan máa ń bà ọ́ ni má jẹ́ ọ̀bọ̀ mú díkìrì kan máa kà máa ka Quran regularly àwọn àbíkárì sọ̀bà àti masáyẹn máa kà regularly má fi mọ́ lórí rẹ̀ gáìdì ni gẹ́gẹ́ bá a ṣe sọ ń bírí gáìdì ni kìí ṣe òní fáìnà ló fi jẹ́ pé tó bá débi tí wọ́n ti sọ yìí pé amsaina àwọn asbana ala fitratul Islam ala. كلمة الإخلاص وفطرة الإسلام ودين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين وفقكم اللهم يا ولي الإسلام وأهله ثبتني على الإسلام حتى حلقوك وأنا عليه اللهم أفزني بالإسلام قائما وأفزني بالإسلام قائدا وأفزني بالإسلام راقدا ولا تشمت بي عدوا حاسدا عدوه ولو الشيطان اللهم إني أسألك من كل خير خزائنه بيدك وأعوذ بك من كل شر خزائنه بيدك àmọ́ kà gbogbo ilé a lè dún ní kíkà rẹ̀ torí dùá ni ọba adẹ́ẹ̀dá ó dẹ̀ fi ṣàránṣe fún mùsùlùmí kí ni ìtumọ̀ gbogbo dá ń sọ yìí ni wípé oògùn gbogbo nǹkan wọ̀nyí mẹkáníìkì ẹ́ńjìnì ọwọ́ gbogbo wa náà lọ wà nínú títún máa ń kó bẹ́ẹ̀ dà ó ní depression mùsùlùmí yìí ní depression. wọ́n ní ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà ní depression mo ní depression mùsùlùmí yìí ní depression wọ́n ní ẹ ti dé ó ní ok ṣọlọ́n wà ọlọ́wà mo ní mélòó ó ní ah kò tó yẹn ẹ má kó gbósí òun lápò mo ní dáhùn question mi náà ọlẹ́yẹ kan ṣoṣo mo ní níbo ọlọ́wà lókè ṣọ́mọ condition rẹ̀ ọlọ́mọ ṣó lè ràn ẹ́ ṣe olórí ìràn ṣe mo ní kí lọ́ọ́ wà fi wá àràn ṣe ó léyìn ó bẹ̀ mo ní kí lọ́ọ́ fi bẹ̀ ó ní dùn án alhamdulillah allahumma inni abduk wabna abdik wabna amatik nasiyati biyadik maadi fiya hukmuk adlun fiya qada'uk. أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو تأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي àròsọ wo ló lè rí bí eléyìí bá ti ń sọ̀kalẹ̀ n ti ń bẹ lápò ṣòkòtò ká má wà lọ ṣòkòtò. tí ń ṣe wá ni wípé a fíìlì wípé ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká má ṣe nǹkan káwọn kan máa ṣe káà máa ká sanwó ẹ̀ mustahila gbogbo olúkálukú ni ó mójútó ẹ̀mí rẹ̀ yóò dẹ̀ ṣọ́ yóò dẹ̀ gbìyànjú lórí rẹ̀ bí àrùn ò ṣe ní kó sí i dépò pé wàá kú torí wípé illa alqalbi salim àjẹ́bẹ̀ kò ní dé engine rẹ̀ ò ní déwájú ọba adẹ́dà tó túmọ̀ sí pé kíni yọ wọ̀ná kọ́nà ọmọdé àwọ̀ná ó lè yẹ wípé ṣáwà ìfi obìnrin ọkàn mọ́ kó sí lọ́kàn kìí sóbìnrin nìkan o kìí sọkùnrin nìkan ní dà láàmú ọ̀ ń da obìnrin náà láàmú nǹkan láì kó wà láàrin àwọn ọkùnrin káwọn jọ máa tàkúrọ̀sọ olórí ibú ni bó máa ti ń jókòó láàrin wọn tẹ́ǹtì ń tàkúrọ̀sọ yẹn ó ń jó ó ń ìmánì rẹ ni tó fi jẹ́ pé òní rí nǹkan kan dé bá mọ́ consequences yẹn ni mùsùlùmí máa ń wò al-aqil man yatadabbaru al-aqiba àtúbọ̀tán tó ń ṣe yìí máa ronú lé lórí yóò gba ìmánì lọ́wọ́ rẹ̀ kò ní jẹ́ látùbọ̀ tán dáadáa ìbẹ̀rẹ̀ máwò bẹ̀rẹ̀ àtúbọ̀tán nìkan máa wò òfin ní babaláwo Adam sallallahu alaihi wa alẹ́ òní tó ń bá ma wípé jíjẹ èso yóò padà wá mọ́ nǹkó nínú ọgbà ndínlẹ̀ ní owó tí ẹni súnmọ́ sọ́ba àdẹ́dà sọ wípé la taqraba hadhihi shajara. ètò ìṣẹ́yìn nìkan ọba adéda ó ní inna shaitan lakum fattakhidhuhu subhanallah ó ní dájúdájú ọ̀tá yín la ṣètàn o ẹ̀yin náà mú lọ́tà kí lè yẹn fi mú lọ́tà àsọ̀lábà bìdíìn kéèyàn mójútó ẹ̀sìn rẹ̀ dáadáa. alápèjúwe nínú àkọọ́lẹ̀ tá a là ṣètánì máa ń sá fún nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sílá àṣìlá Umar bin Khattab kí ló fà òjíṣẹ́ náà sílá àṣìlá ashadduhum bitamassuk bi ahkamillah Umar bin Khattab ẹni tọ́jà yìí pé ó máa ń le kókó pé ee ntọ́ba adẹ́dà fún ojìṣẹ́ náà sára ló wọ́n dùn lórí jù nínú wọn ọmọ ọdún náà kọ̀tà bù. èyí ó dùn déédéé àìdúró déédéé ewu ni yóò wíkì injì yóò wíkì ẹ̀mí tó bá ti wíkì ẹ̀mí yóò wíkì ara tó rẹ̀ ti wíkì ara fa inna lillahi wa inna ilayhi raji'un. kí ni ojú ọ̀nà ṣètánì mi tahrish bainal mùsùlùmí ìmáàdé mùsùlùmí síra wọn orí pé a gbogbo ohun tó ń fẹ́ kò tẹ̀ òun ò rí wọn mú ọ̀rọ̀ tí ò tọrọ yóò ṣẹlẹ̀ nísìn olùkálùkù wọn wà fọ́ọ̀mù kámpù eléyàmọ̀ fẹ́lẹ̀ ìlẹ́sì eléyàmọ̀ fẹ́lẹ̀ ìlẹ́sì gbogbo wọn dẹ̀ mọ kílẹ̀mù wípé àwọn ń ṣe dìfà ánìdì lòjíṣẹ́ náà sọ́ra àṣọ́lá mi sọ wípé inna shaitan kadi yẹ isa an yu'badu bi ardikum fi ardikum àṣetáni ti já kan mùnà wípé kò wọn ò ní rẹ́ni sìn wọn nílẹ̀ mùsùlùmí pàápàá jùlọ jaziratul arab ó ní walakin bi tahrish bainahum ìmọ̀ ẹgbẹ́ wọn síra wọn ẹ ìwọ náà ṣe báyìí ìwọ náà ṣe báyìí eléyìí ọmọ ẹ̀yà méjì lẹ́rú ọlọ́run ọba kan fi sọ yìí pé àwọn ẹni retí wọn ti kọjá lọ tọkàn nínú wọn bá so kànáà tí wọn fi sọ pé ìwọ ló sódìde wọn ni ẹ jẹ́ kí gbogbo wa lè tálùwàlá wa ṣe láti fi bo ọmọ ìyá rẹ̀ láṣìírí nísìn ntí ò ṣe gan wọ́n sọ pé ó ṣe wọ́n lè rún wọn lẹ́sẹ̀ gbogbo wọn yẹ kí wọn kílẹ̀mù pé dára kan náà làwọn jọ ń ṣe àhírán kí ni ń fà ìfẹ́ bá ṣètánì láàyè ṣètánì wọn tẹ wọ́n síra wọn tahrish kì í ṣe ẹnìkan ìmọ̀ abẹ̀sìn jẹ́ mọ́ wọn lọ́wọ́ bídà ṣètáni wọn máa wò pé ah, ẹ̀yin náà ṣe léyìí <laughs> àwọn mùsùlùmí náà bá wọn wọ́n bá ń ṣe wọ́n bá wọn ṣe karó wọ́n bá wọn ṣe kórè wọ́n ṣe oríṣiríṣi tí èsì lára ẹ̀sìn táwọn náà mọ̀ pé kọ́ làákọ́lẹ̀ fún wọ́n ní bó ṣe gbà nísìnyí nù subhanallah gbogbo eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ sá fún ìfisádùn ní ibadat yóò ba ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ tó lè jẹ́ pé in the end èyàn ò ní rábọ̀ rẹ̀ jẹ́ kọ́lọ́ ń gbé agbábọ̀ rẹ̀. ìgbésẹ̀ ìgbékúfúrú lárugẹ pẹ̀lú ìròrí wípé ẹ bí àsìkò ṣe mú wá ní ìsìnínú kò sí àsìkò kan tí kúfúrù tó di ntọ́jẹ́tọ̀ láwùjọ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ ṣe gbìyànjú láti sákòndì rẹ̀ ní gbogbo ìgbà kò ṣeéṣe ń téèyàn gbé lárugẹ mùsùlùmí bá wọn bá wọn lọ́wọ́ sí gbígbé òòṣà lárugẹ kì í ṣe yẹn nìkan ìmọ̀ mú ìṣìnà wá lẹ́sẹẹsẹ tẹ́ bá ti kó ònú ilé ẹ tún bọ́ sínú omi títí títí tí yóò fi jẹ́ pé intense kò ní bọ́ sójú ọ̀nà mọ́ kí là kó yọ taqwallah ìpáyọ̀ ọlọ́run ọba lórí gbogbo ohun bá ń ṣe àti yẹra fún ẹ̀ṣẹ̀ má fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ bó ṣe lè wò kó kéré tó ìmá gbìyànjú láti máa tẹ̀lé tí ọba adẹ́dà fi rójìṣẹ́ lọ́sílà pẹ̀lú Quran kíkà ìyẹra fáwọn tí wọ́n bá ń gbé nǹkan báyìí lárugẹ àti ìmá tẹ̀lé àwọn àkàr tó jìṣẹ́ lọ́sílà àlọ́sílà mú wá ní gbogbo ìgbà ó kódà bá wà á bọ̀ mọ́ṣáláṣí kásá a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi al-azim wa bi wajhihi al-karim wa bi sultanihi al-qadim minash shaitani rajim bismillah wa salatu wa salamu ala rasulillah èyí tá a fẹ́ ṣe nígbà tá a fẹ́ wọ mọ́ṣáláṣí gan ó tún pọ̀ ó tún lágbára ó tún kíra ju èyí tá a ṣe nígbà míì gan lọ ṣebí mọ́ṣáláṣí láti kírun tó jẹ́ pé ká ṣètá ni ò sá kún but ibẹ̀ ni wọ́n ti fẹ́ ká dira lọ́wọ́ dè ju ẹni ibòmíì lọ pẹ̀lú àfikáàrò òjíṣẹ́ náà sílá àlọ́sílá tó o bá ti fẹ́ wọ masjid a'udhu billahi al-azim wa bi wajhi al-karim wa bi sultani al-qadim mina shaytani rajim bisimilah wa salatu wa salam ala rasulillah ala maghfir li dhunubi wa iftah li abwaba rahmatik gbogbo àwọn àfikáàrì a lè máa wò wípé àrònú sí torí wípé free la gbà but ìpadà sípìlẹ̀ yẹn gangan ń lo oògùn tá a fi lé àṣetánì jìnnà tí òfin ní rí agbára lórí ẹ̀mí wa kì í ṣe àwùjọ masjid nìkan àti jáde gan afkar bismillah tawakkaltu ala Allah allahumma inni a'udhu bika min anadhila awdhila àwọn àjálà òjálà gbogbo ilé tàwùdàtì ìmọ̀sáàdì ọlọ́run ọba kúrò nínú gbogbo ète ṣẹ̀tàn kì í ṣe ẹnìkan gbogbo ìgbà azkar tó jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá tó ní ká ṣe lórí gbogbo ń tá a bá fẹ́ ṣe a mú wa hatta indil jima' kí ló jíṣẹ́ lọ́sọ̀ àṣàlám sọ tí a bá fẹ́ wọlé tọ́ra wa ní lọ́kọláya a'udhu billah allahumma jannibna shaytan wa jannib shaytan ma razaqtana gbogbo eléyìí láti lé àṣetánì jìnnà kí n tí ó mú àkóbá bá wa tí ẹ̀mí wa ò ní kọ́lẹ̀ ni kì í ṣe torí nǹkan mi gbogbo eléyìí mùsùlùmí ló mú jọ mójútó kì í wá ṣe nìkan a gbọ́dọ̀ mọ̀ wípé alẹ́ àìnú hakun ojú burúkú òdodo ni kìí ṣe induce láǹtí ẹ̀ ń sọ yìí èyí tó jẹ́ pé àdámọ́ ni kí ló jíṣẹ́ lọ́sílẹ̀ àlọ́sílẹ̀ sọ ó máa jẹ́ pé nǹkan kan wà tó ṣáájú kádàrá ifu ai ain ojú burúkú olóṣáájú kádàrá ó ní ọ̀gọ̀ọ̀rọ̀ ikú tí ń ṣẹlẹ̀ nínú àlùmọ̀ mi látara rẹ̀ ni kí nǹkan máa dáa kí àwọn kan dẹ̀ comment tàbí kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ kó dẹ̀ máa bàjẹ́ ọwà torí rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọfẹ ká kó fún àwọn táwọn ìgbà ní gbogbo ìgbà sọtìlẹ ikhlas àti mawuzitan ayatul kursi a gbọ́dọ̀ máa kẹrẹ lórí gbogbo àwọn àkárì a ṣe púpọ̀ a ṣe rẹpẹtẹ pàápàá jùlọ ẹni tó bá ti ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba tàbí ó ń ṣetọ́ ọlọ́run ọba a máa kún fún ìgbìyànjú náà láti máa ṣe gbogbo àwọn àbíkárì láti ṣe kíni láti fortify ara rẹ̀ láti dira rẹ̀ lámúre torí pé kíni tí wọ́n bá kẹ̀rẹ̀ àwọn ọmọ náà má jẹ́ wọ́n kẹ̀rẹ̀ àwọn ìyàwó náà má jẹ́ kí wọ́n kẹ̀rẹ̀ torí látara bẹ́ẹ̀ àṣetánì ò ní ráàyè láti dósin láàrin kì í ṣe tàwíńdà nìkan basmala náà ara rẹ̀ ni bisimilayi rahman rahim lórí gbogbo tí yẹn bá fẹ́ ṣe kí yẹn má fi ṣeré àwọn àdìkárì wọ́n lè má tó nǹkan lójú wa but nǹkan ńlá ni tọ́ba adẹ́dà ń fi dáàbò bo àlùmọ̀. ọmọ ìyá fẹ́ jáde ọ̀fẹ́ lọ sí masjid gbogbo wọn ti wà nù mọ́tò tí ì bá ṣe pé wọ́n gbé mọ́tò lọ yóò bọ̀ mọ́tò takú òde ní lọ òde tí ń tó ṣe ẹnìkan ṣoṣo ló já wọn sí ó ní ẹ̀ẹ́dẹ̀ ṣe bísímìlà ó ń wòye pé <laughs> gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí ṣe bísímìlà ìwà torí pé a máa ń ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ tọ́lọ́wọ́ bá fún wa tá a mọ iye rẹ̀ lọ́wọ́ ni ok bismillah mọ́tò bá start tí wọ́n lọ tí wọ́n dé ó ti tọ́sẹ̀ kan kò sí tó ṣe mọ́tò mọ́ wọ́n ṣètò wá pàkíyèsí ẹ̀ sí kí ló dé tó fi sọ yìí pé bismillah ṣé o fojú kéré rẹ̀ ní àyíbá o gbàyẹn lọ́sẹ̀ tó padà wá lòun náà wá ń ṣe istikfar pé òun kan wò ní wípé mọ́tò tuntun tí ò sí ní à mọ́tò tuntun ṣé gbogbo èèyàn ló wù kí bóun ṣe ń gbé mọ́tò tuntun wáyé. ó lè má ó lè má dùn mọ́ pọ̀ kì í ṣe pé wọ́n jókòó wọ́n ń ṣe nǹkan kan sí ọ ṣùgbọ́n pé kò tiẹ̀ dùn mọ́ wọn inú wọn ò dùn sí ọ yẹn ọ àdẹ̀mọ́rú èèyàn tí wọ́n jẹ́ torí ẹ̀yìn máa ṣọpọlọpọ tàwízàt máa ọwọ́ pásímọ́là yẹn tó ò kà kún yẹn yóò ṣoògùn gbogbo eléyìí ọ̀rọ̀ ojúṣe lọ́sílẹ̀ àlọ́sílẹ̀ ni ìgbà yẹn ọlọ́pọ̀ ọ̀rọ̀ wá ó ní ọmọ rẹ̀ nínú àbúwá wáhìdì min min gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀yin ọmọ mi o ẹ má gba ojú ọ̀nà kan náà ẹ gba ọ̀nà lọ́tọ̀ọ̀tọ̀ torí pé kí ni ọlọ́run ọba ní ìmọ̀ ni tá a fi mọ̀ ọ́ wọ́n rí ẹ̀ka á kí ni lágbájá ló dáa báyìí àbúrò rẹ̀ tìbẹ̀ máa kàn kì í fi pọ́sà sí ẹ̀yìn mi tó ní lára òun lè mọ́ mọ́ lòjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlám sọ pé tá a bá rí nǹkan dáadáa lọ́tọ̀dọ̀ ọmọ ìlà kejì ká máa tọrọ àlùbáríkà fún un tọrọ àmọ́ ń ah, yóò ti aburú yẹn yóò ti dànù but láti fi ṣọ́ra rẹ̀ ìwọ gan náà mú oògùn tó jíṣẹ́ náà sọ ti fún wa lẹ̀ láti ṣe kí ni láti fi ṣọ́ra nínú rẹ̀ bó ṣe lè wù kó kéré tó ká máa yan náfìlà nù lé ká dẹ̀ máa ka Qur'an nínú lé. kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ó ní idha kharajta min manzilika fasalli rak'atay tamna'anika makhraja as-su' wa idha daqalta fi manzilika fasalli rak'atay tamna'anika madakala so ọkùnrin kan lọ sùn láì sílẹ̀ àlọ́ sọ̀lọ̀ tó bá fẹ́ jáde ńlẹ̀ múláká méjì wá yọkọ̀ di gbogbo aburú jáde fún ọ aburú tó lè ṣẹlẹ̀ sí ọ látara jíjáde tó jáde ọ kò níjọ́ ṣẹlẹ̀ tó ń bá ti ń dénú ilé rẹ padà múnáfìlà àràká méjì wá gbogbo aburú téèyàn máa ń bẹ̀rù wípé ah yóò ṣẹlẹ̀ látara wíwọlé tó wọlé ọba adẹ́dọ̀ ọbọ̀ yọ̀bọ̀ kọ̀ yọ̀bọ̀ onídàánù gbogbo àwọn nǹkan wọ̀nyí basic sunna ni tọwọ́ màjúra àti gbé jùlẹ̀ bí ń ṣe tún ẹ̀mí ṣe bẹ́ẹ̀ ni ó tún ara ṣe torí pé kí ni gbogbo àwọn nǹkan tí a fẹ́ ọba adẹ́dọ̀ ó fi bá a ti dànù torí kò sẹ́ni tó ń fàdánwò òṣìṣẹ́ náà sọ àṣírà mi sọ wípé ká mọ̀ ká mọ̀ tọrọ pé ah, kádánwò tiẹ̀ ṣẹlẹ̀ tó ọmọ kọ́ndíṣàn tí ó bá ọ ó lè má bá ọ níbi tí àsìkò tó jẹ́ wípé ọkàn rẹ ó rinlẹ̀ dáadáa tó fi wá gbé ọ dànù. ìka Suratul Baqara pàápàá jùlọ nínú ilé torí gbogbo inú ilé tá a bá ti ń ka Suratul Baqara àṣetáni èrí bí dúró sí ń bẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ mójútó ilé ìmọ̀ kún fún Ayatul Kursi kíkà gbogbo ìgbà àti sísọ fáwọn ọmọ kí wọ́n máa kà á ó pàtàkì gbogbo àwọn nǹkan tí ó lè fa wàhálà tí ẹ̀mí ó fi kẹ̀rẹ̀ tí ìṣètọ́ba adẹ́dá òfin wá ní rọrùn mọ́ gbogbo òkú òfin yà tó bá ti ń kúrò yóò máa rọ ara lọ́rùn láti ṣètọ́ba adẹ́dá bí n bá ń ṣe ń rọ ara lọ́rùn ẹ̀mí gan tún máa nílọ síwájú sí i méjèèjì ọmọ ranra wọn lọ́wọ́ tí. ọkọ̀ wa ó fi gúnlẹ̀ sí a ayọ̀ níwájú ọba adẹ́dà nínú ọgbà àlìjánà kọba adẹ́dà kọ́ mọ́sà sí nírọ̀rùn fún wa inú ìdúrà tó jíṣẹ́ lára àṣìlá máa ń ṣe ni tó jẹ́ pé mùsùlùmí gbogbo ìgbà wọ ọba fún ẹ̀mí mi ní ìpáyà jẹ́ kó máa mà ń gbogbo ìgbà yìí pé ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni o ó lékè ọ̀la lórí àlàáràṣì rẹ̀ ó mọ ohun tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí ohun tí mò ń ṣe tẹ́mi bá ti dúró lórí èyí gbogbo ìgbà àti nígboyà láti kọ́ tí ọba adẹ́dà ò rọrùn wọ́n zẹ́kìá bá ń fọ́ mọ́ tó bá ti fọ̀ mọ́ iṣẹ́ eré ṣíṣe yóò rọrùn láti ṣe anta khairu man zakaha ìwọ ló lè fọ̀ mọ́ anta waliyu àwọn mawlaha ìwọ ló alágbọ̀nràn tún rẹ̀ ìwọ ló lùdarí rẹ̀. aláwọn yìí ní a'udhu bika min ilmin la yanfa wọ́n lọ́wọ́n ba yàmi ya ìmọ̀ tí ò wúlò. ìmọ̀ tí è ṣe ìmọ̀ tí ó kó mi yọ nínú ìyà ọlọ́run ọba ń jọ gbéǹde àlìkíyàmù wa qalbi la yakhsha ọkàn tí ò ní payà rẹ kò bìkítà wa nafsi la tashba ẹ̀mí tí ò láyò kò í dúpẹ́ kò sí tí wọ́n ṣe fún un òrí tọ́nà yóò máa jẹ̀rán ni kó sá máa pọ̀ sí kó máa pọ̀ sí bó ṣe lè wù kó kéré tó mùsùlùmí máa ń dúpẹ́ ni man la yashkuru qalila la yashkuru kathira ẹni tá a ṣe nǹkan kékeré fún tí ò dúpẹ́ bọ́ bá ti rí púpọ̀ gan kò ní dúpẹ́ toró ti dún ní mọ́kọ́mọ́ máa dúpẹ́ ó ti dìwà rẹ̀ wa man la yashkuru nasa la yashkuru Allah ẹni téèyàn ṣe nǹkan fún tí ò dúpẹ́ bọ́lá wọn bá ṣe kan fún gan kò ní dúpẹ́ torí kò níbi kíta ó ti dàṣà ó ti di bárakú àwọn ọmọ ya wa tí wọ́n ń wò yí pé tọ̀ àwọn tí wọ́n jí wájú látàárọ̀ wọ́n lè mọ́tì jẹun wọ́n wá fi nǹkan ránṣẹ́ <laughs> wọ́n ní ká bá a <laughs> dúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́run oníjó tán bẹ́ẹ̀ o ọlọ́run jà máa ṣe yọ máa fún àṣejù báyìí lọ yàní ẹ̀ṣẹ́ ìhun mi ibiṣẹ́ yìí yóò nǹkan nǹkan kan la fi rántí nǹkan torí kí wọ́n wò pé Ah, opportunity ni ládàá ni ó gbà lóòótọ́ but ó mú nǹkan tó rọrùn tó pọ̀ ó mú ṣe kí ni ó mú rọrùn. wọ̀dọ̀á láàyò sọ̀jàwẹ̀là àtàdúrà tí ì gbà àdúrà wọlé ìbáàdà ẹni tí ọba adẹ́dọ̀ gbàdúrà rẹ̀ ẹni tó ọba adẹ́dọ̀ gbẹ̀sìn rẹ̀ ni. tọ́lọ́n bá gbẹ̀sìn rẹ ó gbàdúrà rẹ torí àdúrà ó ń lẹ̀sìn á gbogbo ohun tí ń bẹnu fati àkínni ntànkáláyà Quran lẹ́yìn rẹ̀ kí là ń fi wá àánú ọba dẹ́dà alọ́sírùkù kíni bíkìr dùá alọ́sísùjù bíkìr dùá ni. ọkpa gbogbo ẹ̀ pọ̀ àdúrà wo lè tí ọba adẹ́dà ọba gbàdúrà rẹ kọ gbẹ̀sìn rẹ̀ ẹni tọ́ba adẹ́dà bá fèsì rọ̀ lọ́rùn tọ́ba tún wò ó gbọ́ ọba adẹ́dà ọgbàdúrà òun ọlọ́run rọ̀ ọlọ́run ọgbàdúrà á ọmọ ya kan complain subhanallah ọmọ rẹ̀ márùn-ún ló ti há quran kèé ṣe ìgbìyànjú rẹ̀ wọ́nà o mithqala dharra kí lọ́lọ́run fi kẹ́ ìyàwó ni ojókòólé ó ń mójútó ọmọ ìwọ́sàlẹ̀ ọmọ wa bá ṣe bùkátà wa wa òun ní mójútó àwọn ọmọ yẹn afáàtì ń kọ́ àwọn ọmọ kéwòn bẹ̀rẹ̀ wà á tó rí o pé a bóò ló ṣe ṣe àwọn afáàmì ò sábà rẹ lè ṣe ọmọ márùn ìwọ nìkan wọn á Kùránì sórí ẹ tó o bá dẹ̀ rí wọn máṣá ara alẹ́ yìí ò ní gbà yí pé bàbá yìí ló bí wọn tó rọrùn asúnáláwọ ni mo lọ kí <laughs> àfáà ni ta ló bá àwọn ọmọ ewé lónìí ó ní ìwọ kò di wọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n láàrin ló di wọn ó tètè wá fi kún tí ó rí gbogbo ìgbìyànjú yẹn ìyàwó òun lọ́lọ́run ti kẹ́ òun òun ní bóun mójútó wọn òun ló ń. báràkà bọ̀ síbẹ̀síbẹ̀ ọmọ tọ́lọ̀ ń ṣe fún ọmọ tọ́lọ̀ ń ṣe fún wọ́n sẹ̀ wá pàkíyèsí ẹ̀ sí ni pé áá. Ah, kí ló tún fẹ́ ìtí ò tó ń bọ̀ wá sẹ́kù eléyìí gan-an ó ti tó ìkẹ́ fún ọ ọlọ́run tọ́ba adẹ́dà bá fẹ̀sìn rò ẹ́ lọ́rùn wọláhì àdúrà rẹ ti gbà ntí ò tó yọ àṣẹ́kù àdúrà tí ó gbà lẹ́ni tí nípa bí ọ̀run rẹ̀ ó ṣe yanjú sí eléyìí àdúrà rẹ̀ ò gbà torí pé kí ni faman zuhziya anin wa udkhila aljanna faqad faza ẹni tí ò ní wọná tọba adẹ́dàwá ni tọ́ àlìjẹ́nà ni tiẹ̀ tọ́ sí ẹni tó wà successful nìyẹn gbogbo ń tọ́ ọba níláyé kò tí ì mean success ó fi jẹ́ pé mùsùlùmí ó gbìyànjú tó pọ̀ nípa ẹ̀mí rẹ̀ tòró ní engine tí yóò fi wa ọkọ̀ ara rẹ̀ wọnú ibi tí ó ti pàdé ọba adẹ́dà ibo ni a ti pàdé rẹ̀ ọgbà àlìjẹ́nà tí ò bá mójútó tí ẹ́ńjìnì bá lọ ní iṣu tọ́lọ̀ takú sójú ọ̀nà ewu náà ni látara bẹ́ẹ̀ gbogbo tí máa ń ti ẹ̀mí tí máa bàjẹ́ tí máa fi ní èyàn ó gbìyànjú láti mọ̀ èyàn ó wá ṣe gbìyànjú láti mú kúrò torí tárùn bá ti bá ó lè ti bẹ̀ kú kọ́lọ́n bá má pa ẹ̀mí wa tó bá ti yè bá a sí mọ́ gan a máa a máa rí oore látara rẹ̀ à ń bẹ ọba dẹ́dà kó fún wa ní agbára ìtọ́sọ́nà láti kápá ẹ̀mí wa láti sọ̀rọ̀ láti fi tẹ̀lé òfin rẹ̀ kọ́mọ́jà ṣe nǹkan ní yàtọ̀ sí tó fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó bá fọ ẹ̀mí wa mọ́ kó fọṣẹ́ wa náà mọ́ kó jẹ́ kí gbogbo ṣe wa kó ṣe kòńgẹ́ni tó fi ránjíṣẹ́ ńlá sallallahu alayhi wá gbàdúrà wa kó jẹ́ ká bá ń bí ó lérè kọ́mọ́dàlú àláyà subhanaka Allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير وانتم كما نعم Our tiny ní So now, okay. sir one two three four five six seven eight sir nine ten eleven twelve thirteen fourteen fifteen Now, ká má gbàgbé àwọn ìyá wa wọ́n lọ kọ ìbéèrè wọn ránṣẹ́ tẹ̀nẹ́lẹ̀ kejì um, ìbéèrè tí wọ́n ní ká béèrè yìí ẹ dákun ẹ torí ọlọ́run bá yẹ kan náà ni oníkálukú láǹfààní àti béèrè bóyá a lè rí ààyè fún àwọn ẹlòmíràn tí wọ́n ní ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ṣùgbọ́n bá ti gba mike ká jẹ́ kí ìbéèrè yẹn ó jẹ́ kan ṣo ìzákùnmọ́lọ́fẹ̀. sọ́wọ́n àlè. wa alaikum assalam tó lára káàtì. ọlọ́ aṣọ ẹlẹ́sàn rí. aláǹtà yìí náà. ìbéèrè mi ni pé kíní yóò ti fẹ́ di àṣà pẹ̀lú àwọn tó jẹ́ àwọn onímọ̀ pàápàá tí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀pọ̀ ọgbà á sọ wípé orí ìyá rẹ̀ lọ yọ orí ẹ̀ lọ yọ bóyá bíi kan tí ó léwu bákan so wọ́n á fẹ́ mọ pàtàkì lórí orí tí àwọn èèyàn máa ń tẹnu mọ́ pé orí ẹ̀ lọ yọ. àwọn náà ni wọ́n sọ ní abámínú pẹ̀lú rẹ̀ ọlọ́run ní máa yọ̀yàn ọlọ́run ní dẹ̀ máa tí èèyàn bá kó séwu ọba adẹ́dà ló ṣe sábàbí ṣùgbọ́n ó rí gbogbo ọ̀rọ̀ nǹkan tí Yorùbá rọ̀ mọ́ orí láti ara àkídà tó ti wọ́ ni mọ́sánà làn tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní àkọ́dá wọ́n sọ gbogbo ẹ̀ ní sísọ pé tó jẹ́ pé bọ́ọ̀ bá ṣe gbọ́ Yorùbá sí bẹ́ẹ̀ ni kúfúrú ó ṣe rinlẹ̀ lọ́kàn rẹ̀ sí. Si ló fi jẹ́ pé tajdid ìyẹn ìtún irú bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ní òkè ọ̀yà lọ́nà ọlọ́run fi nǹkan kan kẹ́ àwọn kí ni ìgbìyànjú ṣé Uthman ibn Fodio ó ṣe gbìyànjú àwùsọ ò ní culture mọ́ Islam ti di culture wọn ó ti fẹ́ máa yẹ nísìn ṣùgbọ́n ara wọn dọ̀hát tí wọ́n ń pè wọ́n padà sípìlẹ̀ ó jẹ́ kó rọrùn nísàlẹ̀ bí kò fi bẹ́ẹ̀ rọrùn torí wípé ẹni tó rò wípé àáfàá ni gan nítorí wípé lábala àkídà àdìọ́kàn tawhid kò gbọ́yé tó o bá gbọ́ nǹkan mi lẹ́nu rẹ̀ kèfèrí gan fẹ́ bẹ́tà rẹ̀ ewu dẹni torí ipò tí àkídà tó kó nínú ọ̀rọ̀ ẹ̀sìn ipò ọpọlọ lára ni ipò ẹ́ńjì nínú mọ́tò tó ti ní iṣu gbogbo yòókù náà ní iṣu kì í ṣe èèyàn nìkan ọ̀rọ̀ orí nìkan kan wọ́n ní kan lọ síbi sàárè bọ́yá ìyá rẹ̀ tàbí bàbá rẹ̀ gan kí wọ́n lọ kí wọ́n lọ ju orórí rẹ̀ ẹ̀ fi ń kùn ara rẹ̀ náà ni tí wọ́n máa ń sọ àwọn àkídà tó ti wọ́ yìí náà ni. ntọ́bi ṣe lóòótọ́ ó lè affect ọmọ tí òbí bá jẹ́ èèyàn kéèyàn tí ò ṣe dáadáa sọ́nà ọba adẹ́dà ó lè fọmọ bànújẹ́ láti pè padà láti pè padà tó bá jẹ́ tèjé kó yí òun yọ padà ọmọ pé ó yẹ kóun ó kóun ó jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kóun ó gbómi lákanná torí nǹkan àkọ́kọ́ téèyàn máa fi ń tọ́ ọmọ nínú ẹ̀sìn Islam ó ní wípé kí òbí kó dúró déédéé kó tún òun àárín òun àtọ́lọ́hún ṣe lẹ́nulẹ̀ ẹ̀rọ̀kẹ́dẹ́sàs blood shall tell tóun bá ń ṣe ní gbangba òun ṣe dáadáa ní gbangba but kọ̀kọ̀ rẹ pẹ̀lú ọba adẹ́dà ó rújú ọba adẹ́dà ó gbé yọ síta. Si látara àwọn nǹkan tó fún ọ ní ọmọ ah. ní àwọn ẹni tí wọ́n ti kọjá lọ wọ́n ní táwọn bá rí nǹkan kan tó jábùkù lára ọmọ tàbí lára ìyàwó àwọn táwọn kọ́kọ́ máa ń ṣe ni pé níbo làwọn ti ṣe ọlọ́run ọba àwọn sẹ́rí padà àwọn máa bẹ̀ kó foríjà wọn tó bá yẹ pé àfọwọ́fà ni kó forí jẹ bọ́ wáyé pàmì ìwò ni àwọn ò tó gbé wọ́n kọ́kọ́ máa chẹ́ẹ̀kì ara wọn náà kì ṣe pé kí wọ́n máa tì sẹ́nìkan pé bọ́yá ẹnìkan ló fà rárá so nínú Islam pé bọ́yá ẹnìkan ò yẹn re látọ̀dọ̀ ìyá rẹ̀ ni tí wọ́n dẹ̀ fẹ́ra wọn ní ṣùlọ́kà kò mú tí wọ́n bá ṣe dáadáa àìṣe dáadáa tòbí sọ́ba adẹ́dà ó lè affect ọmọ bọ̀tọ́ ọmọ bá dúró déédéé ọba adẹ́dà yóò fi ṣe sábà bí oríire fún ó dẹ̀ lè fi ṣe sábà bí oríire fáwọn òbí rẹ̀ náà. now. salaam aleykum. wa aleykum salaam tula. jazakumullahu khairan. wa aleykum salaam tula. Um, ìbéèrè mi lọ báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ òde tó máa ń pè wá sí òkè a máa ń bá àwọn oríṣiríṣi àfa pàdé láwọn òde tọ́ba wa dóde nígbà míì. lóde. ẹ wọ́n wá ní wọ́n dìde fún àdúrà bẹ̀rẹ̀. wọ́n ní. wọ́n pé káwọn èèyàn dìde fún àdúrà bẹ̀rẹ̀ ṣé ilé ìtọ́sùn náà bí. kò sí lára.